إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النووي رحمه الله تعالى باب الأمر امره اهله واولاده المنجد وسائر من في رعيته بطاعه الله تعالى ونهيهم عن المخالفه وتأديبهم ومنعهم في ارتكاب منهي عنه هذا حكم تمرض الله سبحانه وتعالى صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم كي الله الله الله كما بيت الله مع الصحابة رسول الله رسول الله مواقع kuma bẹ pẹlẹni kọọkan wa lọkùnrin wa ti rọbìnrin ọlá ẹdẹ kan ṣoṣo ọlọrun bá aláàṣọ gbọhánà fún wọn kà á kalẹ̀. ní ìtẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tírà Riyadus Salihin min kalami sayyidi al-mursalin. àkọlé tí a máa tẹ̀síwájú lórí ẹ̀. أو لا من tí anáwàwí rahimahullahu ta'ala tí ó pẹ̀lú ní ojúbò amúrihì ahàlàhù wa àwùládàhù àdùmọ̀jẹ̀zìn ojúṣe ọ̀ranyàn lórí gbogbo àwọn baálé ilé lórí àwọn ọmọ wọn ọkùnrin àti lóbìnrin tí wọ́n ti wà ní ipò tẹ̀míyìí òun náà ni tí wọ́n ti ṣe déédéé bí ọdún mẹ́fà sí méje. وسائر من في رعيته بطاعة الله تعالى àti ẹnikẹ́ni nínú àwọn tí máa ń bẹ lábẹ́ wọn náà nínú àwọn ọmọ bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ mọ̀lẹ́bí àti ọmọ ẹni tí kìí ṣe mọ̀lẹ́bí tó sì já sí pé àwọn náà ni wọ́n ṣe àmójútó wọn. ìṣe ní ọ̀ràn yẹn láti máa pa oníkálukú wọn lẹ́sẹ̀ẹ́ láti fòfin ọlọ́run ọba máa wà náà yìí àlèmọ̀kọ́ lẹ́sàtì àti máa tọ̀ fún wọn láti máa yapa sí òfin ọlọ́run wàtàdìbì yìí àti máa kọ́ wọn ní ẹ̀kọ́ máa bá wọn wí máa tọ̀ wọ́n sákìyèsí ìmọ̀ tún wọn ṣe ní ìgbàkigbà tí wọ́n bá ń ṣẹ̀yìn tó kù díẹ̀ káàtó nínú ẹ̀sìn ọlọ́mọ ọba. wọ́n mú ní ehe ní ẹ̀rọ̀tìká àdìmọ̀lì ehe ní ànìhù àti ikọ̀ fún wọn ìṣíléèwọ̀ fún wọn ìmọ̀ gbà wọn láàyè láti máa ṣe nǹkan tí ọlọ́mọ ọba Allah subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ lé wọn lórí àwọn lẹ́yìn tí wọ́n kàkalẹ̀ yìí òun náà ni ojúṣe gbogbo àwa tá a jẹ́ aṣíwájú ilé àwa bàbá bóyá ọmọ kan ló bí àbí méjì bẹ́ẹ̀ lọ bóyá ọkùnrin ni wọ́n jẹ́ ní àbóbìnrin bóyá ọmọ mọ̀lẹ́bí ni àbámọ́ ọ̀rẹ́ bọ́mọ tí àti ẹ̀ láǹfààní láti mọ àwọn tí wọ́n jáde lára wọn àmọ́ ọmọ ní lọ́nà kan àbí kejì lọ́nà tó lẹ́tọ̀ọ́ ọmọ yẹn ń bẹ ní abẹ́ wa ojúṣe wa nígbà táwọn ọmọ náà bá ti pé mọ́rẹ́hárà tó tẹ̀lé yìí tó ti lọ bí ọmọ ọdún mẹ́fà sí méje ó ti di ọ̀ràn àyàn lórí àwa tá a jẹ́ bàbá àwa tí wọ́n ń bẹ lábẹ́ wa ká pa wọ́n láṣẹ òfin ọlọ́run ká pa wọ́n láṣẹ òfin ọlọ́run ká ṣe é fún wọn ìjìnà sí ìṣẹ̀tọ́lọ́run. tí a bá wò á rí wípé àkọlé yìí àkọlé tí yóò fi gbogbo gbà wúlò ni ẹ̀kọ́ kan ni ṣé o fìgbà kan má ṣe àǹfààní fáwọn àtàjẹ́ òbí àwa bàbá pàápàá jùlọ àwa àtàjẹ́ baálé ilé pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ìyáálé àwọn ìyáálé ilé àwọn ìyàwó wa pẹ̀lú ìkúnlọ́wọ́ wọn ṣùgbọ́n àwa gangan àwa lòpọ̀ múlẹ́rọ̀ lọ́lọ́run ó bi nípa àwọn ọmọ yìí kódà yóò bi wá nípa àwọn ìyàwó ẹ sì rí wípé tí yẹn bá wo àwùjọ gbogbo ìran àwùjọ tó wà láyé tá a bá ti ń rí àwọn tàǹdà lára àwọn èèyàn tí wọ́n bẹ láwùjọ tá a bá wò lọ tá a bá wò bọ̀ àìṣètò àìlámójútó lórí àwọn ọmọ láti pàṣẹ àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wọn nítorí bí nìyẹn bàbá lọmọ tó ń dùgbò ọmọ tó ń gbóngbò ọmọ tó ń fọ́gbò ọmọ tó ń pàgbò àti ọmọ tí ń mugbó àti ọmọ tó ń fẹ́wọ́ tó ń jalè àti ọmọ tó ń da ìlú tí ò fún àwọn èèyàn ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà ìwà ìwà ìdá ìwà burúkú láwùjọ kò sí ibi tí yá tírètì rẹ lọ tójú ọ̀dọ̀ bàbá rẹ lọ torí ẹ̀ ló dá sí pé wọ́n tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin tó ti níyàwó tó ti bímọ kódà ìwọ tó ti níyàwó àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe ní àlàyé fún wa yìí ní tí a gbọ́dọ̀ mọ́ fi ṣe omi ara ni tá a fi ṣe ẹ̀kọ́ tá a fi bá àwọn ará ilé wa lò tá a fi ní jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run ayé ṣe díẹ̀díẹ̀ ayé ṣe suẹ̀suẹ̀ ọkùnrin míì ló jẹ́ bá lé ilé ẹ bá délé wọn ẹ máa bẹ̀rẹ̀ pé ẹjọ́ ẹ ń béèrè bá lé ilé àwọn tó máa béèrè pé bá ní ilé tí bó ṣébi tẹ wá yìí ó náà lé túmbà tí mi rí àpẹẹrẹ bá lé lé lára ọkùnrin mi. rí ẹ wọ́n tó bá jẹ́ bá lé lé àìsí suẹ̀suẹ̀ ojúṣe tó lágbára ni kò tí àti káka máa sọ àpò gàrí ká máa sọ kalẹ̀ ká máa sọ àpò rẹ̀ sílẹ̀ ká máa dúlẹ̀ ká máa kó su wọlé ká máa pe búrẹ́dì ránṣẹ́ ká máa kó jẹ ká máa bọ́ wọn nìkan rárá rárá eléyìí ò nìkan kọ́ eléyìí ò ní ẹtútù kan ni nínú tọ́lọ́run tó láàbò wá lọ́rùn gẹ́gẹ́ bí ojúṣe lórí àwọn ará ilé wa wọn náà ní amójútó jíjẹ mímu wọn rísíkù hónù wọ̀kìtì wọ́n ti hónù bí márùn-ún kì í máa jẹ ká máa fún wọn láti ọkọ àràsọ fún wọn káwọn ọmọ wa máa wọṣọ orí rẹ̀ àwọn aṣọ àwọn ìyàwó kan máa wọṣọ kan máa múra kan máa má kan máa dán eléyìí náà òun dandan kọ́ ni kókó ẹ̀rí kókó òun náà ni bóòlù láti ṣẹ́rí wọn lọ sínú òfin ọlọ́run tí wọ́n fi máa tẹ̀ láti ẹ̀ lọ́run tí wọ́n fi máa kòfin ọlọ́run ọba mọ́ tó oúnjẹ náà ni wọ́n bàjẹ́ náà ni wọ́n fi ìbẹ̀rù ọlọ́run òfin ọlọ́run ìjẹ́ bó sì jẹ́ aṣọ náà ni wọ́n wọ̀ náà ni wọ́n fi ìbẹ̀rù ọlọ́run òfin ọlọ́run wọ́n fi wọ̀ wọ́n fi jẹ́ gbogbo tí wọ́n bá ṣe pátá lábẹ́ wa ìbẹ̀rù ọlọ́run òfin ọlọ́run ìpòfin ọlọ́run bá mọ́ eléyìí ó jẹ́ ní tí yóò jẹ́ àkólé kan wọn nígbà tá a bá ṣojúṣe wa gẹ́gẹ́ bí baálé lé àyíká máa ń ṣe pẹ̀sù ẹ̀ àyíká máa ń ṣe ju ẹ̀jú ẹ̀ gbàdọ́lọ́wọ́n tó ń sọ àwọn ọkùnrin tí wọ́n jẹ́ baálé ilé ọlọ́run ní àrùjẹ́ẹ̀lì àrùjẹ́ẹ̀lì ọlọ́run ní ọkùnrin ni wọ́n ọkùnrin ọkùnrin ni wọ́n lọ́dọ̀ ìyàwó wọn ọkùnrin ni wọ́n lọ́dọ̀ àwọn ọmọ wọn ọkùnrin ni wọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n bẹ lábẹ́ wọn ọ̀wọ́ amúnà alẹ́ nìfà torí pé àwọn yìí àwọn ni wọ́n máa tún obìnrin tò tí àlámọ̀rí obìnrin bá fẹ́ dàrú tó bá fẹ́ yí apá òfin ọlọ́run àwọn ni wọ́n mọ̀ mú obìnrin mọ̀nà tóbìnrin bá fẹ́ yí apá sófin ọlọ́run àṣẹ wa ta'ala tó pa wá lórí àwọn ìyàwó wa tó ní adúró sàn án wa káyọ̀ máa pé bá lẹ́nu lọ́dọ̀ wa náà sì ní bá lálẹ́ èmi èmi ò fẹ́ràn aláǹtí èmi èmi ò fẹ́ràn aláǹtí oúnjẹ ẹran tó bá ti yí ju ilé jẹ́ oṣù jọ́kọ a jẹ̀mọ́ àpadà sí ibú ni eléyìí lè yóò lè aburú tó pọ̀ lórí àwọn ọmọ torí ẹ̀ aya àkọ́kọ́ tí An-Nawawi rahimahullahu ta'ala tó mú wa lórí eléyìí òòrùn tọ́lọ́run ti ń pa àwa baálé ilé láṣẹ lórí àwọn ọmọ wa náà bá a ṣe dúró tán lórí àwọn ìyàwó bẹ́ẹ̀ láti dúró tán lórí àwọn ọmọ wa ọmọ tí wọ́n ń bẹ lábẹ́ wa lọ́kùnrin lóbìnrin yálà àwa la bí wọn ni àbá gbà wọn tọ́. قال الله تعالى وامر أهلك بالصلاة واصطبر عليها من سورة طه آية 132 ọlọ́run sọ fánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wọ́n mú ahlaka bis salati wa sabr alayha wọ́n muhammad sallallahu alayhi wa sallam máa pa àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ máa pa wọ́n láṣẹ máa pa wọ́n láṣẹ bis salat pẹ̀lú ìmọ̀ kírun lásìkò bó ṣe tó àti bó ṣe yẹ wọ́sọ́bìrì àléyà kó o sì ṣe sùúrù lórí ìmójútó wọn lórí òfin ọlọ́wọ́n ọba yìí ṣé a máa dájú pé ìrun nìkan lọ́lọ́wọ́n ọba ló ṣe lọ́ràn yẹn ni ló wà lórí ìṣèlú nìkan lára rẹ̀ làwẹ̀ lára rẹ̀ lùwà dáadáa ìwé ọmọlúwàbí lára rẹ̀ ni ká fọmọ ní ẹ̀kọ́ tó fi pọ́ngbà lé ká fọmọ ní ẹ̀kọ́ tí ó fi jẹ ọmọ tí ó nífẹ̀ẹ́ sáwọn ẹgbẹ́ rẹ̀ kákọ́mọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ àwùjọ ní ìpele ìpele ìpele ìpele ìpele ìdàgbàsókè ọmọ gbogbo eléyìí ọlọ́run là bọ bàbá lọ́rùn torí wípé ní tó tóbi jù nínú ìjọsìn fọlọ́run ọba lẹ́yìn ìgbàgbọ́ òun náà ní ìran lọ́lọ́run fi fi ìran ṣe múra sọ́bìrì pa àwọn aráalé rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n ló bí wọn ní ìwọ kọ́ ló bí wọn ní gbogbo àwọn tọ́ ni pa wọ́n láti ẹ̀ wọ́n máa kí ni ó sì ṣe sùúrù níbi ìmọ̀ àmójútó wọn lórí ẹ̀ so irun nìkan kọ́ gbogbo ohun tó bá ti jẹ́ ìpa òfin ọlọ́run ọba mọ́ láàmú pa wọ́n láti rẹ̀ gbogbo ohun tó bá ti jẹ́ ìyapa sófin ọlọ́run láàmú ọkọ̀ fún wọn àì máa fi kíláàsì tí wọ́n wà léèwé káfíṣe sunwó eléyìí àwọn ah, ah, ọmọ ọdún mélòó ní kíláàsì ló wà ọmọ tó wà ní tamari three ọmọ tó wà ní tamari one ọmọ tó wà ní gbogbo eléyìí ni ìyẹn kọ́lá àmọ́ tó ṣòṣò wọn níta àmọ́ tó ṣòṣò wọn òun náà ní ọjọ́ orí ọjọ́ orí ni ọjọ́ orí sì ni kò túmọ̀ kíláàsì òtúmọ̀ rẹ̀ àwọn ẹlòmíín kàwé ìdílé yorùbá wa yìí tó dá sí wọ́n ti pé ọdún mẹ́wàá kí wọ́n tó gbà wọ́n wọlé nílé ìwé nígbà tó wọ́n wọn tí ò tẹ́tí wọ́n ń dá wọn padà náà ni ẹ mọ́ lọ ó dìgbà wọ́n yín bá tó tẹ́tí ká tó gbà yín sí pamari wọn àwọn míín kàwé bá wọn. káwọn ti ṣètò lásìkò tá wà yìí ọ̀pọ̀lọpọ̀ wa à ń kánjú ẹ̀kọ́ ọ̀hún fáwọn ọmọ tí ó sì sá burú ń kódà ọmọ mi gan tó ti mọ sọ̀rọ̀ gan ó mọ mi lọ́lẹ̀ mi kì í mọ sọ̀rọ̀ fa bàbá bàbá mọ́mọ́mọ́ níbi orí ẹ̀ mọ́ lọ́lẹ̀ mi òun ó sì pọn báàgì yóò wọ yúnífọ́ọ̀mù sọ̀rọ̀ torí ẹ̀ ìwé kọ́lá àfi mọ ọjọ́ orí ni mọ́rẹ̀hálà ìtẹ̀lẹ́yì náà ń pè báwọn the signing period nígbà tí ọmọ ti mọ ìyàtọ̀ láàrin ọ̀tún tó sì ìgbà náà tó fi bí ọ̀ràn yẹn léwa lórí ká pọ̀ ọmọ láṣẹ láti pa òfin ọlọ́run ọba mọ́ ẹ dákun ọmọ táwa pa láṣẹ kó pa òfin ọlọ́run ọba mọ́ ní èjì eight seven ẹ dákun sígbà yẹn náà abẹ́ ẹ̀sìn lè máa ni á ti máa kọ́ láti pín ní sí á ti máa kọ́ láti pín ní sí. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ayé ẹlẹ́kejì nínú súwọ́tò tàrí ayé kẹfà ọlọ́ni yẹ ayé wọlé ẹdí náà amánu ọlọ́ni gbogbo ẹ̀yin mọ̀mìnì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin onígbàgbọ́ òdodo àbá ẹ̀yin bàbá ẹ̀yin baálé ilé kó lára yín ẹ̀ dáàbò bo ara yín kúrò níbi ìjì kúrò níbi iná ọlọ́run wà á líkùn náà rọ àti àwọn tó ń bẹ lábẹ́ yín àwọn ará lórí àwọn ọmọ yín àwọn alágbàtọ́ yín tó ń bẹ lábẹ́ yín tó ń bẹ ní kàtà yín ọlọ́run ni ẹ sọ wọn ẹ dábòbò wọn kúrò níbi náà bó láti dábòbò wọn kúrò níbi náà tí a máa wẹ̀ wu kí náà máa jò wọn a máa wọ fún wọn ni kì í máa ti náà lé kì í ti náà dáàtì kì í ṣe lóúnjẹ iná jahannama lọ́lọ́wọ́n bá ń sọ ṣògùn wá sí káàfì dáàbò bò wọn kúrò níbẹ̀ òun náà ní nǹkan tí ó fa sábà bí kí wọn fi ní wọná tó sì dé ní àlùjẹ́nà òun náà ní tọ́wọ́ tó lọ àṣẹ ọlọ́run ìpòfin ọlọ́run ọba náà torí ẹ ojúṣe gbogbo ara jẹ́ bá lélẹ̀ òun náà nìyẹn alùpùpù ìrọ̀bí ọlọ́run tààlà ànìkú oní ọ̀rọ̀ tọ́lọ́run sọ nínú àyà yìí òun náà ní pé àlùpùpù hóm wà á dìbò hóm. ẹ fún wọn ní mímọ̀ ẹ̀sìn ẹ sì máa fi ẹ̀kọ́ ẹ̀sìn ẹ fi dùn wọn torí ẹ dọ́nà lábọ̀ lọ́nà nù ẹnìkan kan ní ìgbà ewu ọmọ rẹ kì ẹnìkan ní ìgbà tó ọmọ rẹ ẹnìkan ní ìwọ náà ni fi láyé nù bàbá sí láyé sọ agbọ́lé yìí àwọn bàtà bá ń bẹ láyé ọmọ ẹni. bàbá bọ́kùnrin bàbá bóbìnrin ó di ọ̀rọ̀ yàn fún wa ká mójútó àwọn ọmọ wa torí ẹ̀ nígbà bá bímọ àná dunnú àná yayọ̀ ọlọ́run dúpẹ́ o ìyàwó mi sọ láyọ̀ o ó tọ́pẹ́ bẹ́ẹ̀ ni orí ńlá ni àmọ́ iṣẹ́ torí ibi agbọnusá adé yìí yóò bímọ ní máa lóore jẹ tó bí lọ ibi tá a dé bí kí n ṣe kí n yẹn lè súnmọ́ yàwó ká kó yàwó gan mélòó ní mẹ́rin mo ní ẹ́ àwọn ń súnmọ́ wọn wọ́n sì ń pamọ́ wọ́n sì ń bímọ eléyìí kọ́ ni kókó kókó ni wípé ìwọ̀nba ń tọ́lọ́run fún ọ ibi tá a dé yìí agbọnni tá a dé yìí bóòlù ó sì bá lò pẹ̀lú àwọn ọmọ bóòlù ó sì bá lò pẹ̀lú àwọn ìyàwó àti mọ́lá ayé tìyàwó sẹ́yìn ó wá kó sàwọn ọmọ báyìí lóṣù sọlẹ́mìn tí ò ma jẹ̀mọ́ òun ti fẹ́lẹ́ yìí orin síwájú wa àwa tá a wá bí bóòlì ń tá a bí tí òfin ní di ègún fún wa lọ́jọ́ ọ̀la lọ́dọ̀ ọlọ́run òun náà ni kí àwọn háyà méjèèjì yìí tọ́nà fún tìwá rẹ̀. ومحاديثها تطوى ورمضي صلى الله عليه وسلم أفطوى ونهني أبي أريرة رضي الله تعالى عنه قال أخذ الحسن بن علي رضي الله تعالى عنهما تمرة من تمر الصدقة فجعلها في في فقال رسول الله صلى الله عليه وسلم ارمي بها أما علمت عنا لا ناكل الصدقة متفق عليه وفي رواية أن لا تحب لنا الصدقة وقوله كخ كخ يقال باسم إسكان الخاء ويقال بكسرها مع التنوين وهي كلمة كلمة زجر للصبي على وكان الحسن رضي الله تعالى عنه صبيا أما أما نبوة محمد صلى الله عليه وسلم àwọn tó gbajúmọ̀ dáadáa tá a nínú àwọn ọmọ ọmọ ọmọ ànábì àmọ̀ sọ hasan àmọ̀ sọ hussein ọ̀pọ̀lọpọ̀ alámọ̀lẹ́yìn tó rà mọ̀ pé ọmọ ànábì ló bí àwọn méjèèjì fatima radiyallahu ta'ala anhu àwọn ọmọ yìí wọ́n máa bá nàbì ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ kódà nígbà mi bánàbí bá ń bẹ lórí ìlú ńgbà mí àwọn ọmọ wọn sì kúrò lé wọn sì wá bánàbí sallallahu alaihi wasallam níbi tí ń kéde fáwọn mùsùlùmí ní kékeré wọn wọn wà bá ó ṣẹlẹ̀ nínú sinánà àbí dáwùdù ànábì ń kéde jọkàn ó ti wá forí kalẹ̀ àwọn ọmọ yìí bá wá wọn bá jókòó lé ìkan ni wọn jókòó lé ànábì lẹ́yìn ló máa ń ṣeré lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni àwọn jàmáà wa ń retí kí màmú gbórí òkè ànábì bá gbórí òkè ó wá bí nira fáwọn jàmáà àbí bá a ti máa ń ronú ẹ̀kọ́ wọn tí màmú bá pẹ́ lórí ìlú. ẹ̀rí pẹ̀lú sọ́ọ̀lù ọkàn yóò ti rú gbà tóra ní bùkátà tóra ní nǹkan mìíràn abẹ́ gbọ́ ọ̀nà tí wọ́n ṣe fúfú yẹ fún wa. ṣẹ́rí kété táwọn abẹ́ gbórí òkè táwọn sọ abẹ́ gbọ́ Allahu Akbar wọ́n gbórí òkè síréètì ni wọ́n wá àwọn náà wá ní wọ́n kọ́ wí <laughs> yìí pẹ́ ó pẹ́ ẹni mọ́ bínú. nígbà mo forí kanlẹ̀ hasan ló jókòó lé mi lórí ó wá ń ṣeré lórí mi ní ìsìn fẹ́ẹ́ sì sọ́ọ̀bù kó mọ̀ rírì yẹn ṣe bínú abẹ́rẹ́ kẹlẹ̀ mọ closeness ọmọ ọmọ ànábì kánábì nù ẹlòmíì ọmọ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ó gbé ọmọ rẹ̀ wá bó ti mọ náwó sí nìyí ó lè gbé ọmọ ọmọ rẹ kó gbé èso rẹ ní èso rẹ torí gbogbo tó bá jáde látara ọmọ ẹni ọmọ ẹni ọmọ ẹni náà nǹkan ẹni náà ni ìkànnì níbi closeness wọn tó súnmọ́ nàbí sallallahu alaihi wasallam àwọn yìí wà lọ́jọ́ ànábì ìjọ́nà mi wọ́n wá gbé sọ́dọ̀ pọ̀ wá ní zakat torí pé anabi sallallahu alayhi wa sallam ìdílé títí ẹ̀ nínú banu hasim òun àwọn tánàbí tara wọn jáde àtàwọn tó tara òun náà jáde tọ̀ àti àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n àbúrò bàbá báwọn lè gbogbo wọn bẹ́ẹ̀ àti àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n títí ẹ̀ àbúrò títí ẹ̀ náà gbogbo wọn bẹ́ẹ̀ la máa ń pè ní ìbànú hashim ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wọn láti jẹ zakati àbí láti jẹ ọrẹ torí ẹ̀ èèwọ̀ ni fanabi sallallahu alaihi wasallam láti gbọ́ rẹ̀ láti gba zaka àti gbogbo àwọn mọ̀lẹ́bí ìbànú hashim tí ó mọ̀ túmọ̀ sí pé hasan àti hussein tó jẹ́ ọmọ ọmọ àwọn náà ti ń bẹ nínú banu hashim àwọn tí ó sì yọ zàká àbí tí wọ́n gbé sọ́dá pọ̀ wá tí wọ́n gbé ọrẹ wá wọ́n máa ń wá ń gbó wá dé sọ́dà nàbí sàlámù àfàlà ń torí pọ̀ wùlá síwájú òun ló máa ta ló kù díẹ̀ káàtó fún nínú àwọn jama nínú àwọn mùsùlùmí. wọ́n wá gbé ọrẹ kan wájọ́ kan àwọn sì nígbà lè olórí oúnjẹ wọn àti olówó àti táríkà olórí oúnjẹ wọn òun náà ni dèbí dùn wọ́n wá gbé sọ́dá tọ̀ wá nígbà wọ́n gbé wá alábìlẹ̀ tí wọ́n gbé tí wọ́n gbé sí. alhassan bunu ali hassan tó jẹ́ ọmọ ọmọ fanabi sallallahu alaihi wa sallam ó lọ ní kékeré lówà ó lọ bí dáàmú fún bí abẹ́ ọmọdé bíi méje sí mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ àbí wálẹ̀ òun ló wá lọ bẹ̀ ó sì wà ní sọ̀bí ó wà lọ́mọ kékeré ló bá mú kan ọ̀jà àlà fìfì fìhì fìsàmìhì òun nìyẹn ẹ̀kọ́ náà wù nù fam òun lẹ́nu tábà ti fẹ́ fi ẹnu ṣe mùdọ́ọ̀fù sí sí dọ̀míìrù yóò di fìhì tó wá fi òun amúdèbédò ni òun fún mọ̀ gángan jẹ́ sí ló bá ju ẹnu mo fẹ́ máa rún faqala rasulullah sallallahu alayhi wa sallam ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ní kák kák ẹ̀rì ní bíhà tú tú tú kánò ànábì dàgbé náà àmà àlejò àná lánà kò lè sadaqa kó o mọ̀ ẹ́ pé ìdílé wa àwọn èèyàn jẹ́ ọrẹ́ àyè sì jẹ zaka ọlọ́run ṣe léèwọ̀ fún wa nígbà wa mi ànábì ni àná àwa láàtẹ ṣẹlú lánàá sọdàkọ kò tọ́ fún wa kò tọ́ fún wa kódà bá àbádé tá a jẹ kì bí sọdàkọ kì í bí ọrẹ kì bí zaka sògbólóhùn káx káx òbílárúwá wa ni káx káx wọ́n ta ẹ̀hìn ẹ̀hìn nígbà mi tàbá fẹ́ bọ́ ọmọ sọ̀rọ̀ nígbà mi bóun yẹn ni wọ́n pé kó bẹ́ẹ̀ ni báàbí mi ilẹ̀ ń sọ ẹ ti gbóń gbóń ọmọ yorùbá pọ̀ ní sọ lẹ́yìn o bọ́sọ̀ bá ti rí reaction tó bá ti rí ẹ̀yìn gbólóhùn tá a fi máa ń lé ọmọ sá kúrò níbi tí ó jẹ́ jàǹbá fún ìgbésà kìlọ̀ tí ó jẹ́ jàǹbá fún ọmọ lọ́dọ̀ ọlọ́ nílẹ̀ yorùbá lò kò lédè lárúbáwá kọ́f kọ́f kọ́f kọ́f àná bí dàgbọ́n ọ̀rọ̀ ìyẹn lè sọ fún pé jìnà sí dára fi máa léèyàn sá kúrò níbi tá àbọ̀ wọn tá a mọ̀ pé ó léwu fún un jẹ̀mọ́ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí fún wa èmi pé àwọn ọmọ wa àyè máa wò fún bá a kò sáà ti parí secondary school ọmọ ọdún mélòó àwa ni kò sáà ti kò sáà ti àyè máa wò ó báwọn àyè máa wò pé ẹ ẹ ti bàlágà ni kò sáà ti bàlágà afáyèsí amúgbó ẹ lé kókókókókókó lọ láti kéré láti pínlẹ́sìn láti pín ní sí láti máa ṣe àmójútó àwọn ọmọ ìlè tán bá ṣe tó tọ́ á yìn wọn tán bá ṣe tó kù díẹ̀ káàtó á bà wọn wí ní dèédé ìbáwí tó fi ti éèjì wọn. àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ tó bá ti di bí ọ̀rọ̀ ayé táwọn bá ṣe tí ó kù díẹ̀ káàtó ọmọ rẹ mú report card wálé report card ọmọ náà di two ọmọ kejì two kindergarten two ọ̀yà nínú àwọn one hundred and fifty one hundred and forty nine onígbù bó ba ṣe nínú ọ̀bù ah, ah, kí wọ́n lọ wà ń jẹun sí torí pé èèyàn ni ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó owó jóná owó wọgbó inú wọn ní dùn àwọn adájúkọ̀ ya rẹ̀ gba kí ni mo fẹ́ fún kí ni mo fẹ́ fún tí mo fẹ́ fún ṣéyà rẹ̀ ní skul yìí àmọ́ eléyìí ò ní kò sábúrú ń bẹ̀ tá a bá ń fi ẹ̀dùn ọkàn wa hàn nígbà táwọn ọmọ wa ò bá ṣe ní tí a fẹ́ kí wọ́n ṣe tá a rí rìsọ́ọ̀tì tá a retí lọ́dọ̀ wọn tá a bá rí lára wa ẹ̀wà rí títọ́ ọlọ́run ló wá pàtàkì jù nígbà bá ti rí pé ọmọ ọmọ ẹni kó pòfin ọlọ́run mọ́ ọmọ ẹni tá a bá rí pé tọ́ ó ń gbégbèsè ó ń sọ ọ̀rọ̀ tó takótọ́ ọlọ́run òun òbí ò ní gbà àwọn tiẹ̀ tí wọ́n á gbà ó gbọ́dọ̀ gbarú ẹ̀ ó gbọ́dọ̀ gbarú ẹ̀ torí ẹ̀ láti kíkíní láti máa mú wọn sìn ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀dà ìgbẹ́gbẹ́ àti ọba gbèsè sórí tó bá gbèsè tó kọ ebè tó gbèsè iṣu ni nígbà tó bá wù jáde fáwọn tó gbóko rí dáadáa okùn iṣu ibi tó bá wù okùn iṣu ní máa lọ àgbẹ̀ ni ò ní gbà kó ta lọ síbi tí òun mú láti mọ́ ní igi láti mọ́ gbé dúró mọ́ lọ bá wọn nígbà ẹ̀mí ọ̀nà lábàá òwe mọ́ so níbi tó fi igi tó fokùn iṣu sí ibẹ̀ náà ló kun iṣu ní mọ̀ wà tó bá ní kó mọ̀ lọ ọ̀tún yóò mọ̀ lọ tó bá ní kó mọ̀ lọ sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ làwọn ọmọ ṣe rí wọn làwọn onímọ̀ ẹ̀kọ́ tẹ́rìbíyà wọn máa ní ẹ̀rí àwọn ọmọ ọkàn wọn tábúlárì ìdání ọkàn wọn ó pa sófo kò sí kankan bẹ́ẹ̀ ẹni tí òbí bá dùn síbẹ̀ òun yóò jẹ́ tọmọ náà tó mọ̀ lọ. torí ẹ̀ àìmọ̀ lajúlẹ̀ àìmọ̀ lajúlẹ̀ bí ọkọ bá ṣe ṣe ìhà tí ọkọ bá kọ sí bó ṣe ṣe òpófin ọlọ́run lórí ìyàwó òun náà ní ìhà tí ìyàwó náà ṣe bóun náà ṣe ṣàmójútó àwọn ọmọ bí àwọn bàbá àgbà ah bàbá alágbájá hmm, wọn gbọ́dọ̀ gbé pọ ọmọ yóò fi lọ sùn ẹ àgbẹjọ ah wọn gbọ́dọ̀ dé bàbá mi wàhálà dé nù torí ìyàwó rẹ ló ń jẹ kọ ọmọ rẹ tó di aago mẹ́jọ tó ti mọ ọmọ lọ bẹ́ẹ̀ náà ni àti wọn gbọ́ pé ah, bàbá alágbájá béèrè pé sọmọ yìí ti kírun wọn ni àti ah, sùn sùn lọ́wọ́ àwọn ah, gbọ́dọ̀ bọ wọn dá wa lálẹ́ wọn bínú ìyàwó rẹ ó mọ ìjọ ọmọ rẹ kó kírun lásìkò torí gbogbo àṣẹ tíyàwó bá pọ̀ ọmọ àmójútó tíyàwó sì lórí ọmọ jẹ̀mọ́ sákúlà ni ìhà tí ọkọ bá kọ síyàwó ni ó bí ìhà tí ìyàwó náà kọ sáwọn ọmọ nígbà tó ní pípa àwa gan nìyí àgbà fóun ààrùn tó bá di tọmọ náà nígbà náà nù jẹ̀mọ́ níta fi ń jẹ́ lé lé nìyẹn o ọlọ́run ti ń kì wá pẹ̀lú kí ni àrèjáàlù àrèjàl sójà alámòjútó olùdúró tán òun làwọn ọkọ ọlẹ jẹmọ torí ẹ tọmọ wọn bá ń ṣe tó kù díẹ̀ káàtó àìwòrán tó bá fẹ́ gbégbèsè rẹ àìwòrán tó bá ní ìdòkò báwí kó já lọ́rẹ́ tó bá ní ìdòkò láǹdì ní dèdè ìbáwí tí ò ní gbẹ̀jẹ̀ lára rẹ̀ tí ò ní dọ́gbẹ́sí là àmọ́ òṣèré yìí ẹgbẹ́ ọmọdéjì ni wọ́n ọmọ ló bẹnjọ́lá sẹ́mi alálèmọ́lì àmìjà òun ọlọ́run bá ti sọ balábòsí bá a bá ti gbé bẹ́ẹ̀ láti sọ bá a bá ti pè é bẹ́ẹ̀ láti jẹ ó sì rẹ́sì ó fi yọ sí ó sì fẹ́ tó jiná kó mọ̀ dùn kó ní ẹ̀rọ kò pọ́sibú kò pọ́sibú àìrètí fún nǹkan báwọn. àánú ọlọ́run ló fi lórí ọmọ tóbi ò lámòjútó lórí ẹ̀ àánú ọlọ́run ló fi eléyìí sì nìyí náró ni ni tóbi ò bá ṣe lámòjútó lórí ọmọ tóbi mọ́ expect pé ọmọ nìyí ọmọ yóò jẹ ọmọ tí yóò mọ àmọ́ rí kan tọ́lọ́run ó yọ jáde nínú àwọn ọmọ tẹ́pẹ́ tó bí òkọ á sì rí lára rẹ̀ àìmọ́ dóde lẹ́yìn tó ẹ pé abámọ́ dóde lẹ́yìn ni ọlọ́run ò ní ní kí baálé ilé kò ní là àwọn ojúṣe kan bọ baálé ilé lọ́rùn àkàmọ́ bí wọ́n tọ̀ wọ́n bá ní wọ́n yàn wọ́n yàn wọ́n bá ní wọ́n níyàn wọ́n níyàn agbára ọlọ́run gbé jù bẹ́ẹ̀ lọ bá nǹkan torí eré ìlọ́pọ̀lọpọ̀ àwọn òbí òun là ń bẹ torí ẹ̀ a fi mojúṣe wa lórí àwọn ọmọ wa ile kí ó tá a fi wọn sí yóò jẹ ile kí ó tó dá sí pé ojúṣe tọ́lọ́run lábò wá lọ́rùn ilé kí òun yóò ràn wá lọ́wọ́ lórí ẹ̀ bó jẹ́ ìwé ni ibi tí wọ́n ti kàwé yóò jẹ́bi tí yóò ràn wá lọ́wọ́ lórí tọ́lọ́run lábò wá lọ́rùn bó jẹ́ òwò òwò ni wọ́n kọ́ yóò jẹ́ òwò tó dá sí pé ntọ́lọ́run lábò wá lọ́rùn ó tún kọ́ mbẹ̀ bó jẹ́ ṣẹ́wọ́ náà ni kódà bàbá fi ọmọ wa ká sọ lóko kó lọ gbébò míì jàmá ẹni tá a nìkan ọmọ wa kó lọ gbọ́dọ̀ ẹ̀ yóò jẹ́ nítorí sí pé ntọ́lọ́ ńlá bùwá lọ́rùn ìbẹ̀ lọ́dọ̀ ẹ̀ báyìí máa ṣe nìyẹn báyìí máa ṣe nìyẹn ayé máa tó dókítà ọmọ mi kó lè mọ̀wé alọ́ jùjú mi tán yóò mọ̀wé òun sẹ́yìn tẹ́ bá jọmọ yín tí kó lè mọ̀wé náà yóò mọ̀wé bẹ́ẹ̀ yóò mọ̀wé àmọ́ ìjẹ́ ìmọ̀rí kò ní tẹ́yìn lọ́rùn torí pé kò sẹ́sìn bẹ̀. ẹ̀wọ̀n tó mọ́jú ọmọ táwọn ọ̀dọ́ ńlá wà ní. ọmọ yẹn ó ti ya ó ti ya gàrí gádó ẹ bá mi sọ̀rọ̀ wọn á jù síbẹ̀. ó lè lo forty years níbẹ̀ kó má lè dá kóra níkà. àmọ́ ìtàwọn ńlá wà nínú ìdí wọn ní tọ́nà fọmọ sọ́dọ̀ wọn nìyí bí à ń lé orí alọ́wọ́ agbárí òkú àwọn wúsàrè ọmọ yẹn yóò di professor nílẹ̀ àpẹẹrẹ pọ̀ dáadáa torí ẹ̀ ó dọwọ́ wa o ó dọwọ́ wa o àwùjọ tá à ń parí pa àwùjọ mọ́ àwùjọ dọ̀tí gbogbo ẹ̀rí bó ṣe rí yìí ọwọ́ àwa tá à ń bí àwọn ọmọ ọwọ́ wa ló wà torí tó o bá jáde láwùjọ tá à ń sọ yìí kì ṣe àwọn ẹran là ń pàdé àwọn èèyàn náà ni à ń pàdé ọkùnrin à ń pàdé obìnrin tọ gbogbo èyí tá a wá sọ yìí níta bá ti wá rí lára wọn tí ò da láwùjọ ilé ni o wọ́n máa nípa àǹsọ̀mọ́ lórúkọ ọ̀pọ̀lọpọ̀ owó ọmọdúnmọ́ rẹ̀ wọ́n máa ní ismu lédè lárúbáwá ìpínlẹ̀ rẹ̀ lédè ni àlẹ́ is ìtumọ̀ àkọ́kọ́ òun náà ní nǹkan tó ga ebi pé tó bá wà lọ́nà jíjìn tó bá gbójú òkè ó sì máa rí nǹkan òun lókè látòkèrè torí ẹ̀ tẹ bá rí yẹn gbà mí tẹ ẹ sì mọ orúkọ rẹ̀ kíbikíbi kó wà tó bá ti rí báyìí ẹ ti dààmú àpẹẹrẹ náà kò ní ismu nìyẹn alimakani aliali ààyè tó ga kò síbi tí orí fíyàn bá wà tó bá jìnnà bó jìnnà kó jìnnà tó tó bá ti ní tó bá morúkọ rẹ̀ òun tàn ti súnmọ́ torí orúkọ ẹ̀ lé ní ó gbé hàn láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀gbẹ̀rún àwọn èèyàn tó ń bẹ pẹ̀lú rẹ̀ ìtumọ̀ kan nù ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ìsù ọmọ túmọ̀ kí ni àlẹ́ ìṣàrà àdírẹ́sì. address orúkọ tá a bá ń sọ náà ònàwánu ni òun ni ó jẹ ká mọ àwọn ta ló bì orúkọ tá a bá ń sọ ọmọ tá à ń pe ọmọ ni ó jẹ ká mọ àwọn ta ni wọn bì so ọmọ tí àwa fún lórúkọ kan nígbà bá ti rí orúkọ rẹ àbí wọ́n ṣe ń pe orúkọ rẹ̀ àbí wọ́n ṣe ń pè fún rẹ̀. ẹ ti mọ irú àwọn èèyàn tí wọ́n bí ẹ ti mọ dédé ìsìláàmù wọn so ọmọ ọmọ orúkọ ọmọ àmọ tọ́ka lórí àwọn tó ta ara wọn jáde bẹ́ẹ̀ làwọn ọmọ wa ṣe rí sí wa jẹ̀mọ́ torí ẹ̀ àwọn ọmọ tí wọ́n wá jẹ́ ìtọ́ka wa nìyí àmì lajúlẹ̀ o káàtà fún wọn lẹ́ẹ̀kan kàn máa ṣe bó ṣe wù wọ́n àbí ká fún wọn lẹ́ẹ̀fà àwùjọ à ń bẹ láyé àwa ń bá àwọn ọmọ lò bẹ́ẹ̀ nípa àti kú níjọ́ ọmọ máa ń lọ jókòó kọ̀rọ̀ yóò mọ sunkún ní ipa ilé tó ń pẹ́ lẹ́fìn báà ni? ti kú jígbẹ́ ní bàbá ọmọ òrukàn ní mí àmọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyí wọ́n ń ọmọ òrukàn bàbá wọn bẹ láyé bàbá wọn bẹ láyé wọn ò sojúṣe ni. so eléyìí ń lé ẹ̀ka rán ká jọba lẹ̀ èyí tẹ́ ẹ sọ nípa Tinubu ó ti tó nípa Sanwó-Olú ó ti tó nípa tàwọn ọba ó ti tó ìwọ gángan fúnra rẹ pírẹsidẹ́ǹtì ni ọ gọ́vnọ̀ ni ọ ọba ló jẹ́ nínú ilé rẹ̀ ẹ dákun ṣé wọ́n ti àṣẹ o ò lè pa ọmọ rẹ láṣẹ o ò lè pa ìyàwó rẹ láṣẹ kó padà kó jókòó kó dákẹ́ inú ẹ̀ ó mọ ẹ̀sẹ̀ jù kí ìjọba Tinubu kó pa àwọn gbogbo Nàìjíríà láṣẹ náà àwọn tó wà mẹ́fìn. Eh? Kẹmi ẹ̀kọ́ mọ́ kẹmi di eke yara this is a very big mistake lọ́pọ̀lọpọ̀ wá tàn sí a a mọ̀ pé ara wa gangan ni iṣó ti ń rùn tá a bá ṣàmójútó àwọn ọmọ wọn yóò da yóò sùn wọn. عمر بن أبي سلمة عبد الله بن عبد الأسد ربيبي رسول الله صلى الله عليه وسلم قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكان في يده تتيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله تعالى وقل بيمينك وقل مما يليك فما زالت تلك تعمتي بعد متفق عليه والتتيش تدور في نواحي الصحفة نينو علامة تيم بلد النبي صلى الله عليه وسلم أما تيم بلد النبي صلى الله عليه وسلم وقينا يرميتا كلمة يبقى ìwọ kọ́ ni orin ẹrin a olùdarí a ìdúró tí mo ṣe lára wọn ni tó bá ń ṣe gbọ̀njú lára ọmọ ọlọ́mọ tó wà ní ìsìn àǹsó òwò ló fẹ́ gba ládá ó sì dá kéèyàn gba ládá àmọ́ kókó ni pé ọmọ ọlọ́mọ tó ń bẹ lábẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ mọ́pòfin ọlọ́run pẹ̀lú wọn ó sì gbọ́dọ̀ mọ́kùn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àìfi ẹ̀ṣẹ̀ rè wọ́n ẹlòmíràn ló ń fẹ́ gba ládá ni bàbá rẹ̀ ti kú ẹ bàbá rẹ ti ó sọnù wá mú sọ́dọ̀ nítorí wájú òfin ọlọ́run lórí ọmọ ni yóò pé yóò pé ládàá wà látara rẹ jẹ́ so anábì sallallahu alaihi wasallam ìran ọmọ mẹ́ta ló ń lọ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ọmọ àkọ́kọ́ òun làwọn ọmọ títí ẹ̀ tó bí àwọn ọmọ rẹ̀ gangan ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ọmọ tí àwọn èèyàn wọn wá fi sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Anas bin Malik màmá rẹ̀ gangan gbà náà bí n kúrò mọ́tà lọ Madina òun ni ìyá rẹ̀ ní ah sẹlá Muhammad sallallahu alaihi wasallam fẹ́ kí ọmọ mi Anas kó máa gbé pẹ̀lú rẹ̀ bó ṣe ń rìnrìn àjò yìí ló fẹ́ kó bọ̀ rìnrìn àjò ó sì máa gbé pẹ̀lú rẹ̀ ọdún mẹ́wàá òun ni Anas gbé lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn ìyàwó mi dáná bí sallallahu alaihi wasallam náà bí fẹ́ tí wọ́n ti bímọ fáwọn kan rí báwọn ọmọ kan wọ́n ti kú ànábì máa ń gbà wọ́n láyè wọ́n gbọ́mọ wa ní là ń pè ní rọ̀bíìbù òun lọmọ tíyàwó tá a fẹ́ tó gbé wá tó gbé wá lé wa sí kìí sọmọ wa rọ̀bíìbù ni lọ́sùn bẹ́ẹ̀ nìyẹn tọ́ ṣé wá rí ah, Abu Hafs yóò mọ̀ rògbòn àbí sálámọ̀ yìí tá a fẹ́ sọ yìí ìyá rẹ̀ ó mú sálámọ́ ẹ̀dì mọ̀ bó mú sálámọ́ ìyàwó anabi sallallahu alaihi wasallam so ó bímọ fún abu sálámọ́ ọmọ tó bí fún abu sálámọ́ òun náà ni ó mọ̀ ọmọ ni òun ni umar abu hafsan ó wá gbé wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ó jẹ́ rọ̀ bíbù àbí ó ti di rọ̀ bíbù báwọn tọ́ gbogbo ọmọ tí máa bẹ lábẹ́ èèyàn kò jù bá náà lọ àsọ pé ọmọ tẹ gbà sí ṣọ́ọ̀bù bísínẹ́sì nìyẹn ẹ̀ẹ́dì gbogbo bá yín tà kó bá yín rà kókó wá kẹ̀sì sí rò kẹfun lẹ́dọ̀ ní tiẹ̀ ló pa yín pọ̀nù kò gbé lọ́dọ̀ yín gbogbo àwọn ojú tó tẹ́ bàbá tẹ́ bá ṣe fóun kò lè ju láàrin gbàdáyìí sí ṣọ́ọ̀bù tẹ́ǹtì ṣọ́ọ̀bù lọ ṣùgbọ́n ọmọ tó ń gbé ní kàkà ẹni tó ń gbé lọ́dọ̀ ẹni ọ̀dọ̀ ẹni ní ti ń sùn ọ̀dọ̀ ẹni ní ti ń jí ọ̀dọ̀ ẹni ní ti ń jẹ ní ti ń mu gbogbo àlámọ̀rí ẹ̀ ọ̀rùn ẹni ní ń bẹ ẹ̀nà mẹ́ta sí mọ́jẹ́ náà nù tó bá lọ wó dáadáa ọmọ títí yẹ ọmọ ọlọ́mọ tán mú wá àbí ìyàwó tó fẹ́ tó ti bímọ rí ó mọ́mọ rẹ̀ dání ọ̀bí ó ní islam tó ń sọ fún wọn pé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ẹ̀sì ńlẹ̀ ọkọ tí ọmọ sì pa yín pọ̀ àwọn ọmọ yóò mọ wà lọ́dọ̀ yín lókun bàtà ẹ̀ bá ti rí márì kété tẹ́ ẹ bá ti lè rí márì àwọn ọmọ yóò mọ padà sọ́dọ̀ bàbá tẹ́ bí wọn fún ìpìlẹ̀ kọ́ ni ká gbé ọmọ ọmọ tá a bí ká gbé lọ ilé ọkọ tuntun tá a ní nǹkan ìpìlẹ̀ ni kẹ́ ẹ dọ́mọ tẹ́ ẹ bí padà sọ́dọ̀ bàbá rẹ̀ nítorí bá fi lè mú yín pé ẹ fẹ́ rì má rì ẹ fẹ́ lọ́pọ̀ míì àìgbé ọmọ tá a tẹ́nìkan tá a bí fẹ́nìkan nìkan á gbé dání ṣùgbọ́n nígbà míì bẹ́ẹ̀ bàbá rẹ̀ sí láyé ni abẹ́ni tá a bí fún nìyí jẹ̀mọ́ nígbà tí yẹn ọmọ ọmọ rẹ̀ díjú tó sì mọ́ ọmọ lọ ọ̀sán tó lọ díjú ní omi ọ̀sán tó sàmọ́ gbé lọ òun lọkùnrin ní ìjẹ́rí tabá fọmọ́ lẹ̀sìn. so tí ọkọ tuntun tá a fẹ́ ní tó bá wá gbà wá níyàn dájú tọ̀ kò sábúrú ń fi ọ tọmọtọmọ rẹ náà bọ̀ ọmọ mi ìgbóògùn jẹ́rọ̀ bíbù fún ọkọ wa ó ti dèwọ fọkọ wa láti fẹ́ ọmọ nígbà tí a bá ti ṣe iyì pẹ̀lú ìyá rẹ̀ so rọ̀bíìbù yìí táǹpẹ̀ ní ọmọ ọmùsálámà yìí tó ń gbélé wà nábì sallallahu alaihi wasallam ó kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ ànábì àǹfààní náà nùdó fi ní kó máa bọ̀ tó bá fẹ́ obìnrin tó ti bímọ rí kò sì ní kó máa bọ̀ wá tọmọtọmọ ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀kọ́ tí màá kọ́ ọmọ yìí ẹ̀kọ́ ẹ̀sìn àá lè ní lè ní níbẹ̀ ìtumọ̀ mọ̀ bọ̀ wá gbọ́dọ̀ wa ìtumẹ̀ nìyẹn afúnṣe bá ní kó wá gbọ́dọ̀ wa nìyí gbogbo tọmọ nídìí lẹ́kọ̀ọ́ lófin ọlọ́run tọ́lọ̀ ń lábọ̀ wá lọ́rùn káàfin ń ba ọmọ lò káàfin rí ọmọ ó ti dọ̀rọ̀ yàn lé wa lórí kápẹ́tì ẹ̀ sẹ́yìn ò bá ní kó mọ́ fà á ọ̀pọ̀lọpọ̀ ló ń larùn bọ́ kínní tí wọ́n ti jẹ́ pé wọ́n ti ń ta rẹ̀ tẹ́lọ̀ àti ọmọ tíyàwó gbé wa àti ọmọ tí wọ́n tóbi ẹ̀ ti sọ́dọ̀ wa àti ọmọ títí wa wọ́n dọ̀ ní ẹ̀kọ́ ni ní ẹ̀kọ́ tó ṣe dé àwọn ẹ̀kọ́ kan bẹ tí ó pa wọn pọ̀ àwọn kan bẹ tí ó separate wọn. ṣe àwa o ọ̀dọ́ mi ló ń gbélé tọ́ o àná o lẹ́tọ̀ọ́ sí ìjọba yìí. à wá o ọ̀dọ́ mi ló ń gbélé tọ́ o ẹ̀ nílẹ̀ yorùbá bàbá mo jẹ́ sí àmọ́ nǹkan báyìí báyìí báyìí mi lẹ́tọ̀ọ́ sí lára rẹ̀. lára ẹ̀kọ́ nù wọn à ní da gbogbo ẹ̀ pọ̀ bí ìgbà tí a bá da ṣúgà sínú gàrí tá a tún wá ẹ́ àwa da gbogbo ẹ̀ sínú omi tí ò sì separate ànídàpọ̀ ilé ìlú ìṣẹ̀lẹ̀ pọ̀lọpọ̀ nìkú. so Anas bonu Malik tẹ́ pé ìyá rẹ̀ ló mú sọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó kọ́ ẹ̀kọ́ oríṣi ọdún mẹ́wàá ní ìlú kẹ́kọ̀ọ́ tó pọ̀ tó pọ̀ ló kọ́ lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam nínú ẹ̀ ó ní ma darabani Rasulullah sallallahu alaihi wasallam ọ̀pùn ọdún mẹ́wàá ló gbọ́dọ̀ Nabi ànábì ò gbọ́wọ́ sókè báyìí kó nà mí rí sallallahu alaihi wasallam àmọ́dájú pé kò ṣe àbí kò débi ìbá wí gbogbo ẹ̀ náà kọ́ ni gbóngbó gbogbo ẹ̀ náà kọ́ ni gbá gbogbo ẹ̀ náà kọ́ ni gbá sí màá gbá etí ẹ̀ báyìí wo wàá bá rẹ nílé ìyá rẹ <laughs> yorùbá sì ni nítorí sọ yóò ṣe o wo tí má kẹ́ gbàgbọ́ ẹ àwọn ọmọdé ọmọ rẹ yóò mọ̀ rí àpá rẹ yóò ṣe o yorùbá ni ọ yorùbá yìí ṣe nǹkan báwọn yìí ṣàwádà o àmọ́ kìí ṣe tó dá a anas ni ìṣẹ̀lẹ̀ muhammad sallallahu alaihi wa sallam látara àánú lánàá bí máa ń ní sáwọn ọmọ ó lánàá bí òòlù gbé ọwọ́ sókè báyìí ó ní òun rí ó gbọ́ òun rí ó ní kò ṣẹlẹ̀ rí ten years allah akbar yìí ni kankan ó pọ̀ bẹ́ẹ̀ jásírẹ́rẹ́ ní àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó kọ́. èyí tí ọmọ ọmọ sálámà ẹnu ọ̀rọ̀ abuhaf tóun wá kọ́ òun lélẹ́yìí nínú tóun náà kọ́ nìyí ó ní kúntù gùlámẹ́n fi hajj rasul sallallahu alayhi wa sallam olóhùn jẹ́ ọmọ kékeré yẹn tí òjò bàlágà náà ti bá wọn ní ọ̀dẹ̀ẹ̀dẹ̀ ọ̀dẹ̀ náà ti hajj anábì alayhi wa sallam. wàkẹ́ẹ̀nà ti yẹ di tẹ̀tíṣì ti sọ́fà òun wá ń jẹun jọ kan ànábì bẹ ànábì rí òun tó ń jẹun òun wá ń jẹun tangatanga ẹ̀mọ́kẹ́ máa jẹun tangatanga máa jẹun wọ́n bu láàrin atún bu lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún atún bu níbí atún bu òun wá ń jẹun tangatanga ọwọ́ rẹ̀ kan ní ààyè kan rasulullah sallallahu alayhi wa sallam ànábì sì أنا جواري كن باشو لا رفيني جون أنا جوشي بسم الله ااا عمر وشي بسم الله أنا جواري يا غلام هو دوم بيكون سل الله تعالى صو بسم الله وتوجه يكون سل الله تعالى صو بسم الله صو بسم الله mélòó òbí ló kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lé mélòó à ń bọ̀ lórí ẹ̀ wọ́n kú bí yẹmí ni tó bá fẹ́ jẹun ọwọ́ ọ̀tún ni kò fi jẹun kódà bó bá lọ síbí ọ̀tún ló fi sí bó bá lọ fọ́ọ̀kù nínú ẹ̀ kọ́ọ̀pù ọ̀tún ni wàkúlì yaminik jẹun pẹ̀lú ọ̀tún rẹ̀ wàkúlì mímẹyẹlik tó bá sì fẹ́ jẹun jẹun ní oúnjẹ tó kọ̀ fún sí ọ oúnjẹ tó kọ̀ fún sí ọ òní ó jẹun níwájú rẹ òní ó jẹun mẹ́jọ wọn ẹsùn yìí ó jẹun mẹ́jọ àdọ̀nà mẹ́jọ bá kókó ni bá mú wá ọ̀hún lẹ́yìn bá ọ̀hún lẹ́yìn bá ọ̀hún.

فما زالت تلك تعمتي بعد قولي لا تبالي bí ẹ a tó wájú lọ́nà láàrin òkú ti ó ti gbé ẹ̀kọ́ òun ti fọ́ wájú gbé ẹ nínú ìgbà tó tẹ̀mọ́ bàtà jọ pé ìrì pé ayé lọ́wọ́ wọn àtàwọn ọmọ wa lọ́wọ́ bó ṣe gbọ́n tí kì í bàbá subhana owó tẹlẹsẹ. Nínú ìṣòro pẹ̀lú ìdílé olùdíje. Ó yẹ lẹ́yìn ọmọ àwọn bàbá wa jọ̀hún ni àwọn ìyá wa jọ̀hún wọn yìí fẹ́ kí ọmọ ló jẹjẹ ọmọ máa ń jẹun pẹ̀lú wọn ni wọ́n lè bàa lè kọ́ lẹ́kọ̀ọ́ jíjẹ mọ́ mọ́ torípé láti ibi jíjẹ ni a máa kọ́ wọ̀nbílíkì wọ̀nbíà ni a máa kọ́ dúkòkòrò ni a máa kọ́ ìmọ̀ta rẹ̀ nìkan ni a máa kọ́ ìwà ọ̀dájú látara jíjẹ mọ́ mọ́ torí ẹ̀ àwọn òbí ìfẹ́kọ́ ọmọ kó dóúnjẹ jẹ wọ́n fẹ́ kó jẹun pẹ̀lú àwọn tó jáwọn ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn àbúrò rẹ̀ ó sì wà níjọ́ ni bàtíà ni wọ́n pọ̀ sí abọ́ kan náà ni wọ́n pọ̀ àmàlà sí ìkan ni wọ́n bubẹ̀ sí ìkan ni wọ́n fi dídín lé lọ́dún rana ẹja àbẹ́yẹn lẹ́bìí ẹ̀jù kan ni wọ́n kọ́ sí gbogbo yẹn wá sí ìdó àwọn oúnjẹ tó lábì barika mi torí pé àtúntò pà ń jẹun àtúntò ẹ̀fọ́ mọ́ ẹ̀fọ́ nígbà tá a bá jẹun jẹun náà bọ́dá mi àwọn bọ́dá mi àwọn ẹbù ọ̀pẹ̀lẹ̀ ti pọ̀jù náà ó ti pọ̀jù àwọn ẹ̀yìn nìkan ni ẹ̀fọ́ abú ẹ̀dẹ́ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀bù. máa gba ìtì ẹ̀ ṣé èmi ti mẹ́rin ọkọ tó mẹ́rin. wọ́n àwọn kìíní ẹ̀kọ́ ni ẹ̀kọ́ ó ní ìlànà ọmọ jẹun ọmọ jẹun ọmọ jẹun bọ́dá mi ẹ̀fún mi lẹ́ran tẹ̀lé mi jẹun ó jẹ́ kí ni mọ́ bá a bá jágbọ́n làtàn àjẹran ẹ̀kọ́ ni ṣe discipline ó lọ́pọ̀lọpọ̀ fi dìde ẹ bá sọ fún mi ọmọ tí ó yẹ pé ẹ ọ̀nà tó ṣe àdúrà ìwé dá o ìwé dá o àmọ́ láì sí ilé yìí ìwé kó bá wa náà lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ tó ti kó bá wa òun lélẹ́yìí ìwé ló gbé èmi nìkan tèmi nìkan nǹkan tèmi ìwé ló gbé wá láàrin àwọn ọmọ láàrin àwọn èèyàn nílùú ìwé ló gbé wá kò sí yẹn nínú àṣà wa nílẹ̀ yorùbá ẹ̀sìn islam náà sì nìyí kò fi yí òun ibi tí a ti máa ń sọ pé tàwa nìkan ń bẹ ibi tó sì jẹ́ pé àjọṣepọ̀ ń bẹ nàbí sallallahu alayhi wa sallam ó dẹ́gbẹ́ yọ pé tí ẹni tíyàn bá dún jẹjẹ alibarika oúnjẹ kì í tó nǹkan tá a bá jẹ papọ̀ alibarika máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju ká dáadé lọ ó ní oúnjẹ nìkan a máa ń yó méjì bó ṣe rí nù torí pé ìdùnnú ayọ̀ ẹ ìfararora la fi jẹ́ ìyẹn gan ti tó kìí kàn ṣe kán kọ gbogbo ẹ gàkì ije gàkì aya ó ní oúnjẹ yẹn méjì a máa yíyan mẹ́ta a máa yíyan mẹ́rin. so gbogbo àwọn ẹ̀kọ́ táwọn òbí tí wọ́n kó wa ni ó yẹ fẹ́ ká dà kẹsẹ̀ ìṣẹ́lá aljamaatu rahmatu wàlfẹ́rọ̀kọ̀tù àdàbọ̀hà ìjẹun papọ̀ ìkẹ́ni ìwà papọ̀ ìṣe papọ̀ ìkẹ́ni àánú ni ìdáàpé ìdáàjẹ àdàbọ̀hà ìmọ̀ bí àtúnlẹ̀ ni lára ẹ̀ làwọn onírin àwọn kan tó má tọ́ ọmọ rẹ̀ nìkan náà ni òbí márùn-ún àbọ̀ márùn-ún àbọ̀ márùn-ún wọ́n gbàtẹ wọ́n gbàtẹ wọ́n nìtọ́ àlà tó èmi ah wàhálà rẹ ó sọ̀spẹ́ndì rẹ ni torí pé ọmọ tó ń dó ń jẹ ń jẹ ní tó súnmọ́ ni kó mọ́ lójú àánú yes ní tó súnmọ́ ni kó mọ́ lójú àánú ní tó súnmọ́ ni kó mọ́ mọ́ tó kù sí lára nínú ìwà tí ò bójú mu ṣùgbọ́n jẹ́ bí wọ́n ti ń jẹun papọ̀ tán rojọ́ tán wá báyìí yẹn jẹ̀mọ́ọ̀ njẹ́ ó bí ẹ̀kọ́ sí wọn lára lọ́jọ́ ọ̀la nìyẹn. ah màmá bọ̀dá bí a sùn wọ́n ti wọ́n ti wọ́n ti mẹ́rin díẹ̀ wọ́n sì fún mi wọ́n fún mi àwọn nìkan máa bẹ̀rẹ̀ sí ní jẹran ah irú mi ò gbá o mi ò gbá o. ó ṣe é ṣe kó dájú pé ìwà wọ̀nbílíkì wọ̀nbíà ìwà tara ẹni nìkan ó ń bẹ lọ́kàn bọ̀dá bí a sùn. àmọ́ a ti dìfẹ́ẹ̀tì ẹ̀dí kékeré nù yaasu lọ́bọ̀ yẹn jẹ́ àwọn ẹ èmi ń sọ pé sáré jẹun díẹ̀ ni ah, ah, kò dáa ó pín méjì ni ẹ̀rọ àmọ́ dùnú má dùnú ẹwẹ́ kọ́ Allahu akbar báyìí máa ń sọ nìyẹn àmọ́ lọ́nà bó ṣe àná nígbà tá a bá ti ní dáínì èèyàn méjì jẹ́ papọ̀ ń dáínì ẹnìkan ní wọ́n jẹun dáínì ọmọ làbọ̀ dídí ẹ̀ ìyàwó ní títí ẹ̀ ọkọ ní títí ẹ̀ àlejò náà ní títí ẹ̀ dáínì mi bóyá lè ṣe jẹun ẹ̀ kó bàṣẹ́ àti ẹ̀ gbé bàṣẹ́ àti rí dáínì ó lè rẹ́gbẹ́ ilẹ̀ ẹlẹ́ ní bàṣẹ́ àti máa ń wúlò dáadáa níbi tí western culture tó ti ń affect wa òun nìyẹn láwùjọ àwa dúdú àtàwùjọ àwa mùsùlùmí nítorí pé ní oneness tèmi nìkan tèmi nìkan tèmi nìkan kíní yẹn nìyí ó ń tó bá wa kò jẹ́ ká ara ọmọ wa kọ́ láwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ wọn àmì gbọ́mọ bá dán jẹjẹ ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ sí ń bẹ̀ àmọ́ àwọn ìwà tó pamọ́ tá a lè rí lára ọmọ nígbà tó ọmọ bá fi ń dán jẹjẹ ìwà yẹn yóò mọ tún mọ peléke sí ni yóò mọ peléke ṣùgbọ́n nígbà tí a bá ń jẹun pẹ̀lú rẹ̀ á láǹfààní láti rí àwọn ìwà yẹn wọ́n ọmọdé bá ń gégi nínú igbó àgbàlagbà ló mọ ibi tí ó wò sí ah! ọmọ lẹ́yìn ló fẹ́ ní kàràn ló fẹ́ ní kàràn ah! ọmọ lẹ́yìn kì í ṣe ọmọ tó lè bá òbí kẹ́dùn ok abúlé fún un ẹ mọ̀ wo abùkèlè abọ́bẹ̀ abáburẹ́sì ẹ̀yẹ lọ jẹun àwọn adébẹ̀ àwọn mẹ́ta ni wọ́n àwọn adébẹ̀ wọ́n á àwọn méjì bẹ̀rẹ̀ sí ní jẹun ìfọ̀n wá jẹun a abdullahi ò jẹ́ mi kí ni ń wí síbi òpó ni èmi pa mí ẹlẹ́wò nínú àmọ́là àti ewédú àtọ́mi ọbẹ̀ kò sẹ́nu ọbẹ̀ kò sẹ́dá ọbẹ̀ bó mo fẹ́ jẹ́ bó mo ti fẹ́ jẹ́ ṣẹ̀rí ọmọ yẹn níwà kan ìwà tó dájú pé tó bá dọjọ́ ọ̀la ó lè mọ́ lánú òbí ó lè mọ́ ní àánú òbí ọmọ yẹn òbí tó ń fún ẹ ní àmàlà àtẹwédú àtẹjà àtẹrà àti pàmò wọn jẹ látijọ́ yìí wá wáyé bẹ́ẹ̀ lẹ́nu wa ní ìjẹ́ o ní ìjẹ́ o ah, ẹ bá ti fún mi lẹ́jà ní ìjẹ́ ẹ bá ti fún mi lẹ́nu ní ìjẹ́ ní màá pamọ́là lásán á ní ìjẹ́ o ní ìjẹ́ o àwọn ọ̀rẹ́ mi nu àyẹ̀bá wọn yá wọn jẹ̀mọ́ ọmọ ẹ nídìí kó láǹdì ẹ níbo níbo ló fẹ́ gbé wọ̀ káì ríà mọ́ tọ́bọ̀ mọ́ tọwọ́ bọ̀ mọ́ jẹ́ mọ́ tọ́bọ̀ bí ó bá fẹ́ gbà bú òkèlè má bú sí lẹ́nu má nù ú ìyá máa ń ọmọ ọdún méje ó fún ní ẹgbá ìyẹn máa jẹ́ kó mọ́mọ́ pé gbogbo ọjọ́ kọ́ ni òun kọ́ lọ́dún tó bá dùn lé ní ó lè mọ́ dùn lọ́la wọn ni ẹ má bínú bàbá yín ò sówó lọ́wọ́ wọn ní má bínú jẹ́ mánéjì àti jẹ́ mánéjì àti jẹ́ bàbá fi léyìn rí ọmọ ṣẹ́rí ìwà yẹn nìyí yóò pèlékè tó bá dọjọ́ ọ̀la tó bá kù díẹ̀ káàtó fún bàbá tó bi, ọmọ yóò ní láàánú wọn torí pé láti kékeré ló ti láàánú wọn ewu nǹkan báyìí so anabi sallallahu alayhi wa sallam báwọn àmì ti máa ń bá àwọn tó ń bẹ ní kàtà rẹ lónìí yẹn ó fẹ́ tọwọ́ bọ̀ lọ anabi bá gbá lọ àwọn yóò tọwọ́ bọ̀ ọjọ́ báwọn ó sọ bismillah torí ẹ ọmọ rẹ nígbà míì ó lè máa sọ fún ẹ báàbí mo fẹ́ jẹun oúnjẹ lọ́wọ́ ó sì wá ó sì jó ojú adé rẹ <laughs> ó sì ń gun oúnjẹ kò sábúrú mẹ́ ọmọ ẹni ní yọ̀ sí mi nù ọmọ ẹni ní ọmọ tá a gbà tọ́ ni kò sábúrú mẹ́ àmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ògbọ́dọ̀ mọ́ kọ́ ògbọ́dọ̀ mọ́ kú sẹ́mi lọ a ò lè tọwọ́ bọ̀ sókè bisimilá so mélòó nínú wa ló ń kọ́ àwọn ọmọ wa láwọn ẹ̀kọ́ yìí yorùbá ní ká ti pẹ́ gẹ́ mọ́lẹ̀ gẹ́ mélòó òbí gan ló mọ́ mélòó òbí òbí ní mọ̀ fowó sì jẹun níwájú ọmọ fowó sì mú torí ẹ̀ gbogbo àwọn ọ̀sán wọ̀nyí ó níbi tó dé o ọmọ tó ti dàgbà tó bàlágà tó tójú bọ́ tó níwà pálé ọmọ tó ti bàlágà tó ti dàgbà kódà tó ti níyàwó lé tó ní àwọn ìwà jàgídíjà gan bẹ́ẹ̀ bá wò lọ wò bọ̀ àti ìpínlẹ̀ ní ọ àti ìpínlẹ̀ wọn láti ìpínlẹ̀ náà ti máa ń pẹ̀ka àrópò bàbá fìlẹ̀ tá a pẹ̀ka rẹ̀ nù ní yóò di ìtagbára òní kámọ́ àti kékeré ni sòtúrì ìdílé yìí ọ̀nà táwọn ọmọ wọn gbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ó pọ̀ kì ṣe ọ̀nà one plus one two two plus two four three plus three six yìí ní kankan abc abd yìí ní kankan ẹ̀kọ́ ìwà ẹ̀kọ́ ìbálò ẹ̀kọ́ ẹ̀tọ́ wọ́n kọ́ lára wa lára ojúṣe wa nìyẹn ẹ̀yà mú hadith kan sí mi ẹ̀jẹ̀ ìdílé ìtàn jọ̀dọ̀ فقد باب العلم إن شاء الله وقال وعن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عن محمد صلى الله عليه وسلم ó sọ ọ̀rọ̀ yìí ó ní kullukum ra'in ó ní gbogbo ẹ̀yin bá léèlé ìyá léèlé gbogbo yín pátá ra'in ẹni tí máa ń da ẹran òun náà pè mí ra'in ànábì ṣe àkàwé bàbá bí ó ṣe da ìyàwó bí ó ṣe da àwọn ọmọ ó fi ṣe àkàwé bí adarun ṣe da ẹran ẹran tó máa ń dẹran ọmọ náà bá ju ọmọ ọdún mẹ́wàá lọ tó bá ń da màálù kí màálù yẹn kó pé five hundred iye tó kó jáde náà ló kó wọlé padà tó túmọ̀ sí pé kò sí kan náà màálù yẹn nìyí tó sì ti ẹ̀rọ tọ̀ tó sọnù àmọ́ wá já sí wípé gbogbo wọn ni wọ́n kọ pírẹ́sì bẹ́ẹ̀ wọ́n tó sáfù lọ bẹ́ẹ̀ rárá gbogbo wọn kọ́ níbi tó ti ń dáná lọ màálù míì yóò yà bàrà yóò lọ jẹ koríko táwọn yòókù ti máa lọ́wájú adara yẹn ni ó lọ bá a tó kẹ́ pẹ́pẹ́ a tó dá padà sí ìjọba àwọn yòókù òbí ilé dúró kó mọ yàgbẹ́ a tó lọ bá èyí tó bá ti rí pé ó ń yà lọ tó ń yà lọ òsì ojúṣe rẹ̀ ni kó mójútó wọn nítorí rí iye èdè yẹn tó kó jáde tó tó bá yẹ pé òun náà bá lọ sùn àbó kó àwọn ẹran yẹn síta wọ́n bẹ̀rẹ̀ sí ń dà wọ́n lọ wọ́n wá débi kan òun wá bẹ̀rẹ̀ sí ní lọ bòmí ó pa àwọn ẹran tí ó bá lọ sí tiẹ̀ jama àwọn ọmọ mi mọ̀nà wọ́n sọnù ohun anabi sallallahu alayhi wa sallam tó fi fi àwọn abáálé ilé tó fi fi wá wé adaran àwọn tó máa ń da màálù nìyẹn kullukum ra'i ó ní gbogbo pátá àdànà ni yóò wà kó lè kó mọ̀ sóyún ọ̀rọ̀ ìyẹ́ tìlú ọlọ́run ó sì gbé lọ́wọ́ oníkàlùkù yìí bẹ́ẹ̀ bá ti da àwọn ẹran yín bẹ́ẹ̀ bá ti dà wọ́n jẹ̀ sí ṣe é mójútó wọn ṣe é fún wọn lóúnjẹ ṣe é fún wọn ní mímu torí ẹ̀ bí fúlàní bá da ẹran tó jẹ kó òun kan náà ni ó dà wọ́n lọ sí díódò tó ti mú mi òun kan náà sì nìyí yóò tún dá àwọn wálé padà alábìnrin ká mọ̀ dájú oníkálukú wa àwọn tó ń bẹ lábẹ́ wa adarajẹ ni wọ́n mo ní wa ọlọ́run ó béèrè lọ́wọ́ wa everybody kódà kó má jẹ́ àwọn àtàjọ́bì gbogbo bíkíbi tó bá ti wà you are a leader in a place o ò lè máa jẹ́ subject ní gbogbo gbà tá a bá jẹ́ ọmọlẹ́yìn sí pírẹsidẹ́ǹtì nàìjíríà òun dáadáa jẹ wa àwa náà ó mọ ọbẹ nípò kan ní ètò ayé tó dájú pé àwa láàmú jẹ aṣíwájú àwọn èèyàn tó mọ ọbẹ lábẹ́ wa ó mọ ọbẹ lẹ́yìn wa àwa náà ti di adarajẹ ṣé láwọn kọ̀ọ̀kan náà ní ìdámẹ́ lábẹ́ wa náà nìyí àwọn náà mọ jẹ́ adarajẹ láwọn àyè kọ̀ọ̀kan kò sẹ́nì kankan tó dájú pé àwọn ìpọ́sibú kódà àwọn ọmọ wa tó ń lọ léèwé àwọn ọmọ wa àwa là ń dà wọ́n jẹ́ ok ẹ̀gbọ́n àtàbúrò wa ń lọ léèwé ẹ̀gbọ́n ti ń dàbúrò jẹ́ torí tí nǹkan bá ṣẹlẹ̀ tálábì nígbà tó ṣàbúrò ẹ̀ òun lábì ẹ̀ ọkọ̀ sáré kiri ó lè mú dání ni òun láàmú bá wí so kò sígbà tí ìyàwó wà tó dá sí pé permanent subject kò sí àbí permanent leader kò sí tó bá jẹ́ leader ń bí tó já síwájú ń bí táwọn èèyàn kan ń bẹ lábẹ́ rẹ mọ̀ pé ìwọ náà nìyí òun ń bẹ lábẹ́ àwọn èèyàn kan náà ni àwọn tó sì ń bẹ lábẹ́ tiẹ̀ náà àwọn náà mọ̀ já síwájú níbòmíì tó túmọ̀ pé anábì ìfẹ́ kóníkálùkù wa ká ní tọ́sán ní sense of responsibility kóníkálùkù mọ̀ pé ah mo ní ojúṣe tèmi náà ó ṣe fáwọn èèyàn kan kì í kàn ṣe pé kí n máa retí táwọn yóò ṣe tèmi rárá èyí ò lè kankan bó bá ṣe ń retí yẹn ó mọ̀ retí pé àwọn kan náà ń retí tọ̀dọ̀ ti tiẹ̀ náà lẹ́sìn rí pé àbálọ àbábọ̀ kò síbi kankan tí ó mẹ́hẹ̀ láwùjọ kò sẹ́nì kankan tí ò ní bízì láwùjọ tí ò ní ní nǹkan tí ó ṣe láwùjọ kò sí tíọ́rí Islam nìyẹn oníkálukú lamíntàsì eléyìí làwọn gbélẹ̀ nítorí kálukú wa wá mọ̀ àmọ̀tò lórí ti gọ́vnà ti president àwọn tó ń sọ̀rọ̀ àwọn ní human rights activists human rights àbí human rights ni human rights activists àwọn yẹn nìyí lórí ìjọba náà ni ìjọba ní ànígbà ànígbà káwá bèrè tó wá ní ìwà yìí àwọn ọmọ rẹ àwọn dà ọmọ méjì náà mo bí ẹ kún ọ wá ìkànnì ah sọmọ rẹ lè láwọn náà wọn lákòótá ìlàbí làwọn eléyìí kọ́ obìnrin ọmọ náà tún ní obìnrin tó sọ ọ́ lẹ́dọ́kùnrin láìláìlá ìnàlélá ẹ̀fẹ̀ lè mọ kírun sílá aláìkú torí pé òun ò ní ti ẹ̀rù kò rí pé òun wà responsible kò rí pé òun náà ní òun gángan nìyí aṣíwájú lòun náà jẹ́ fáwọn èèyàn kan gọ́ọ̀mẹ́ntì náà nà ní tó bàjẹ́ lára wa pọ̀ láwùjọ ẹlòmíì wọ́n lè sọ̀rọ̀ ìjọba láti àrọ̀dálẹ́ àmì ah, political analyst lèmi political analyst wọn máa bẹ̀ẹ́ débi ẹgbẹ́ pépà níjọ́ yé àwọn mi ò fẹ́ lu àwọn mẹ́ ẹjọ́ ni wọ́n mọ̀ ọ́ Why? Why? tó fi já sí wípé five hundred billion yẹn Why? wáyì tó fi ń lọ sí ọ̀nà lọ́kàn fún wa just one question baba àwọn mi náà ni ọ̀dẹ̀ẹ̀dẹ̀ tètè ní àwọn tó wà lẹ́yìn ìlú tó wà lábẹ́ ìlú kí lójú yìí oríṣi owó ní ìjọba ò jẹ́ à ṣé ìjọba náà ti wá pọ́ bó ṣe báyàwó rẹ lò bó ṣe bọ́ ọmọ rẹ lò aláìní kan ṣe ẹ́ aláìní kan ṣe torí ẹ̀ ìsìláàmù fẹ́ káwọn mùsùlùmí ń kárí bẹ́ẹ̀ ó sì tó kàn ẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó máa fún wa lẹ́tọ̀ọ́ wa alihamudulilayi bí wọ́n fún wa lẹ́tọ̀ọ́ wa kábíyọ̀ ọlọ́run kọ́lọ́run fún wa lẹ́tọ̀ọ́ wa àwọn tó ń bẹ lábẹ́ wa ojúṣe mi ká mójútó wọn àwọn ìyàwó àwọn ọmọ kápá ọmọ lẹ́kọ̀ọ́ tábà kọ́ wọn lẹ́kọ̀ọ́ tábà wọn lò dáadáa àwọn tá à ń sọ yìí náà ló padà dá síwájú lọ́la àmọ́ àìrònú bá wọn àìrònú bẹ́ẹ̀ wọn á dé tó máa bú gọ́ọ̀mẹ́ǹtì máa bú gọ́ọ̀mọ̀ máa bú kánsílọ̀ máa bú gbá máa bá wò bí wọn náà bá sì dé bẹ́ẹ̀ nìyí aburú ti ti yẹ yóò peléke ju ti wọn lọ yóò peléke ṣé ìtẹ́ àfi ń bi ọmọ pamari school pé ṣé ìgbì kan gọ́ọ̀mù náà today what will you do ah mo gbọ́ i will build mansion for my daddy i will send my mommy to america Eh? àwọn aráàlú I ń kọ́ sọ́wọ́ wa náà ló fi mọ̀ ṣe léyìn àwọn primary school àwọn to school ẹ̀rọ ń you àwọn tó wà ń bẹ̀ nísìnyí sí ìyẹn ló kàn à ń pẹ̀tẹ́lẹ̀ àárín làpálàpá torí ẹ̀ kò dọ̀wọ̀ wà work wà ká mójútó àwọn tá a jù lọ bóyá nǹkan kan sí nǹkan ló fi ń ju àwọn èèyàn lọ ọlọ́run ó béèrè lọ́wọ́ wọn náà aṣíwájú ni wọn náà lórí àwọn tó jù lọ ọlọ́run ṣe ìgbìjọba ni ó bí wọn náà kò sí yàtọ̀ anábìnrin àlè imam rọ́ọ̀ì wàmọ̀síhùlùn àárọ̀ ìyẹ́tìhì ẹ̀rí ìmáàmù òní pírẹsidẹ́ǹtì ìmáàmù dáwùlà ìmáàmù àdáwùlà àlè ìmáàmù làázọ́mù náà wọ́n pè wọ́n al-Imamul A'zam ìmáàmù president ilu leader country ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ lórí àwọn aráàlú bẹ́ẹ̀ ni torí wọ́n ló sọ pé ò lè ṣe é wọ́n ló sọ pé wọ́n ló kàn ó sì ti kàn ọ́ àbí wọ́n ti gbé bẹ́ẹ̀ ọlọ́run wá béèrè lọ́wọ́ rẹ̀ lórí gbogbo àwọn èèyàn tó jẹ́ olórí fún kẹ́yìn two hundred million ẹ̀yìn kọ́ńtì mi one billion ẹ̀dá àgbò yìí fẹ́ gbọ́ bẹ́ẹ̀ níwájú ọlọ́run báwo ni ó ṣe gbọ́ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ah, jẹ́mọ́ báwo ni ìfẹ́ gbọ́ níwájú ọlọ́run kò lè dáa tán bẹ́ẹ̀ ni kò lè gbé gbogbo èèyàn kò lè fi òdodo kò lè fi rinlẹ̀ ní gbogbo ọ̀nà ojúṣàjú ó wọ̀ ọ́ àbòsí ó wọ̀ ọ́ nítorí fàánù sanaduwa muhammad sallallahu alayhi wa sallam la tas'al anil imara ẹ má máa béèrè fún ipò lórí wọ́n máa béèrè fa èmi ló kàn má ní wọn ló kàn má béèrè fún la tas'al má béèrè ó béèrè fún lórí èèyàn five hundred million èèyàn one billion èèyàn one point five billion ó ní ìnáka ẹni sàálítà áníhá alábìsọ̀lá ọba fàáyé tó o bá béèrè fún tó o bá béèrè fún òkèlè tí a rè é ọlọ́run ó dẹ̀ dáa àbí wà bẹ́ẹ̀ sùọ́ ó mọ̀nà tó lè gbé gbà ó mọ̀nà tó lè gbé gbà ó jọrọ ẹ lójú yes self confidence òun ló ní ọlọ́run ó dẹ̀dà wà ní wà inú ìkíta ha àmọ́ tó bá gbé ẹ sípò yẹn mìngírì àngírì mọ́tálàfin láì ṣe kó béèrè fún òrìn ta léyà ọlọ́run ló mú kùn ọ lórí ẹ̀. àbẹ́rẹ́ ìjọba torí ẹ̀ samurọ samurọ bọ́lú kíndùn rọ̀bì ọlọ́ọ̀tà àdùn lára àwọn sàbẹ̀ àmẹ́jì sàlọ́lá sàlẹ́ ah ó ní àmánà ó lámánà tó bí pé tó bá fún ní one naira ṣé orówó tó fún yẹn gangan tó bá wá lẹ́yìn ọdún mẹ́wàá òun náà ló gbèrè lọ́wọ́ àárẹ̀ bá a máa ṣe tó fẹ́ kú ó lámánà gidi gan wà trustworthy nínú bá fi ń ròyìn sámúrọ́ àmánà jẹ́ kan òun ló wá bá nàbí sàlọ́lá kan tó wà náà dàpọ̀ èmi jẹ gómìnà òkè wọ́n mọ̀ béèrè fún pò lórí òun làwọn alùsùn náà wọ́n fi rí i kí àà mùsùlùmí àìmọ̀ wá pò lórí àìmọ̀ wá pò rẹ̀ àìmọ̀ fojú bó ṣe lù ú nǹkan dùn á jẹ á bí á wọṣọ á gbádùn pàfún pàfún pàfún pàfún ó mọ tẹ̀lé orúkọ ọmọ gbọ́ káàkiri àmọ́ kí la fẹ́ sọ níwájú ọlọ́run pẹ̀lú àwọn tí a sọ fún wọn pé àìmọ́ débẹ̀ òun lè wúrẹ́ lé ní òfin níbí mọ́ àìmọ́ débẹ̀ òun lè fi lé oúnjẹ jẹ àìmọ́ débẹ̀ àìmọ́ débẹ̀ àìmọ́ débẹ̀ àìmọ́ débẹ̀ ẹ̀sìn wá débẹ̀ níta ẹ̀ promise tẹ̀ sí kí la sọ níwájú ọlọ́run Allah akbar torí ẹ̀ nìyẹn fi lọ forí bọ̀ nìyẹn fi lọ forí bọ̀ ọ̀rọ̀ ẹni tó fẹ́ mẹ́sìn lọ lélẹ́yìí o ká má tó wá sọ pé tọ̀ ẹni tó ń ṣe ẹ̀ ní nǹkan kan nínú ẹ̀sìn ẹgbẹ́ òun yóò mọ̀ já lọ ní yóò kó rọ́bà tọ̀ àmọ́ ìwọ tó bá dẹ́ ẹ lójú <laughs> tó dẹ́ ẹ lójú pé yẹ́ẹ̀sì mo lè ṣe é àmọ́ ah, ohun tó béèrè fún ó tẹ́ ẹ lórí dáadáa ẹ ẹ lè kórè pọ̀ àbí àwọn ọ̀lẹ́ yìí àgbọn nìlú àgbọn òṣèlú jẹ pẹ̀lẹ́pọ̀ àpààyàn àpà èpo àgbọn náà ni àbí láti jẹ tó ń bẹ nínú rẹ̀ bá a níbi omi inú ẹ̀ náà nìyí àfọ àgbọn náà ni kájọ́rọ́ omi inú ẹ̀ àtúndì àti tájẹ́ bẹ́ẹ̀ àṣàfọ̀ àrùkù tata ìfọ̀ àràdà àríntàlẹ̀ lámọ́ àmọ́ oníkálukú wa la ní agbárí a sì fẹ́ jàgbọ́n ta ni wàá gbórí rẹ̀ lẹ́yìn tí wọ́n fọ́n àgbọn lórí ẹ̀ ṣẹpá àmọ́ tó wà sí àfà má gbórí ẹ̀ lẹ́ o orí àtàgbọ̀n ó lè jọra wọn pẹ̀lú kó rí gbogbo tó o wọ́n yàtọ̀ síra wọn o mo lè gbé tèmi lẹ́ o wọ́n gbé tiẹ̀ kalẹ̀ o sẹ́nìkan máa ní no orí òun ó le ju àgbọn lọ is the problem àná ńlá gbà fọ làmọ́ra rẹ lórí èmi kò ti fọ́ káwọn àtìdàgbọ́n ti wá ni ìbá ti mọ sọ pé ẹni wọn bá fàgbọ́n lórí ẹ̀ kì í dúró jẹ́ mbẹ́ ìtò ìṣẹ̀lẹ̀ nìyẹn o ìtò ìṣẹ̀lẹ̀ òun nìyẹn ẹ̀kọ́ gidi àwọn lè jẹ́ fún ọ̀dẹ̀mọ́ mùsùlùmí tó ká ní póòsì yẹn ní póòsì wípé a ṣe ìṣirò ẹ̀fọ́ lọ́run tó bá di ọjọ́ ọ̀ọ́ àgbéǹde á sì sùn rẹ̀ fọlọ́ bẹ́ẹ̀ náà ni ìmáàmù mọ́síláṣí torí pé ìmáàmù méjìlá mọ́ mi nínú ìlú aṣíwájú ìlú ìmáàmù ni aṣíwájú mọ́síláṣí ìmáàmù ni mọ́síláṣí ọlọ́run bèèrè lọ́wọ́ òun náà yóò bí ṣó mójútó àwọn jẹ̀mọ́ àbí òbójútó wọn àbọ̀kàn kò ní foníkálukú lẹ̀ kó máa ṣe bó ṣe wú ní mọ́síláṣí wọ́n ṣe bí bí àtò sọ̀rọ̀ wọ́n tó fi ṣe oríkè òkun kò tó sọ̀rọ̀ ẹ ẹ mi ò fẹ́ sọ̀rọ̀ wọ́n wà ní pé mo mú nǹkan le à ó ti jẹ́ mọ́ mo mọ́ṣáláṣí ọ̀yà aṣọ tẹ́tẹ́lẹ̀ ìkírẹ́sì ṣe fẹ́ sùn bẹ́ẹ̀ ni àsun abẹ́jẹ́ wà sí fàmì wà kí ló pé níbo mo á ṣe lé ọ̀yà àfẹ́rà mọ́mú sojúṣe rẹ̀ nù àwọn kan máa dé wá kó kùnà dàgbélé dé wọ́n máa fẹ́ ta kùnà síta ni ẹ sọ kùránì kalẹ̀ ń gbọ́dọ̀ ti ń bọ̀ ẹ́ jìbìrì ìlú bá yín ni pàdé rẹ̀ àfúrá ẹ jáde lára ojúṣe mọ́mú mọ́sálásí nù lára ojúṣe mọ́mú mọ́sálásí bẹ́ẹ̀ kọjá kò sì gbọ́dọ̀ gbogbo àwọn والرجل راعي في آله ومسؤول عن رعيته أنا بنيري gbogbo baálé ilé ẹ̀yin ọkọ adaranjẹ nìyín lórí àwọn ìyàwó lórí ọmọ lórí àwọn ìyàwó yín àwọn ọmọ yín kí ló dé gbogbo gọ́ọ̀mẹ̀ntì sọ pé wọ́n ń pè ẹ̀kọ́ kan ní UBE Universal Basic Education òun ni primary one ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ eh, láti ìgbìnàdẹ́pẹ̀ primary school nursery títí tí ó fi dé pss three ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ẹ̀rọ pẹ̀lú UBE universal basic education tọ̀ sórí ss one ss two ss three náà wà ní ẹ̀mọ́ sanwó rẹ̀ ètò tí wọ́n nu mọ́sí lọ́fẹ̀ẹ́ náà ní ní tọ́bẹ̀. òbí ń fọmọ sílé ìwé torí pé ìjọba tó gbé ètò ẹ̀kọ́ òwe láti pẹ́nisí dé jẹ́ sílẹ̀ kalẹ̀ tó pè lọ́fẹ̀ẹ́ tó máa rọ́mọ rẹ tó ní gbèrègbèrè twenty one years ló bí wọn ó lò lẹ́wọ̀n tó bá mọ̀ lọ́mọ twenty one years òun lòbí ló ń bẹ nínú òbí ọmọ rẹ lọ́lẹ̀ rẹ ni àìsílẹ̀ kò sówó bò ẹ̀kọ́ ọ̀fẹ́ ni gọ́ọ̀mẹ̀ntì gbé kalẹ̀ ìyẹn ni public school ẹ̀ private level lọ ó lẹ̀ wọ̀n ṣe àárín ẹ̀ lọ private tó bá lówó ni tó bá lówó ni òfin jákọ́ ó fi lọ sí kinní ìtàn sọ bẹ́ẹ̀ ni abàbàrà rẹ̀ tó ń ti péjọba gbogbo ìṣẹ̀ tó máa ń léwa káàkiri àwọn abẹ́mọ́ conscious pẹ̀lú ẹ̀ àǹfọ̀mọ̀ sílẹ̀ àwọn ọmọ síjọba ò ìṣẹ́ nípa àmúwá gan atúmú lọ atúmú lọ sílé ìwé kò sáà lóru mẹ́ tẹ bá dúró níta jọ monday táwọn ẹ̀ máa ń lọ sùn báyìí ẹ rí ní báyìí jẹ̀mọ́ ẹ kàn máa mérí lọ mérí pẹ̀lú bí tálásì rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an náà ṣé lè náà lọ lèwe náà rí dèdè bó ṣe gadé òun náà ní báàgì tó ń bẹ lẹ́yìn rẹ̀ dèdè rẹ̀ rí báàgì tó gbé tó gbé sẹ́yìn ó ń kan ìsàlẹ̀ gìgísẹ̀ rẹ̀ báyìí pé ah, ọlọ́mọ sáánú yóò tún gbé kí ló ti gbé lunch box yóò tún gbé dání aláwọ̀ tó bá. aláduwa muhammad sallallahu alayhi wa sallam oníkẹ́ lọ́mọ dágbé yín bá lé léwu àdàmọ̀dẹ̀ ní yín ọlọ́run ó béèrè lọ́wọ́ yín lọ́wọ́ àwọn tó ń bẹ lábẹ́ yín òní bá lé léwu fi ṣe àìsí suẹ̀suẹ̀ suẹ̀suẹ̀ kọ́ ibi líle ibi kíkan ibi gíga àmọ́ bàbá lé léwu torí wọ̀ làwọn ọkọ̀ ẹ dákun bí gbogbo àwọn pásítà bá sùn ṣé bẹ́ẹ̀ bàbá sùn láyéláyé tó máa ń sùn gbogbooro lọ́fẹ̀ẹ́ nínú ọkọ̀ òní kan dẹ́bà àwọn náà sì mọ̀ pé kò gbọdọ̀ tán báwọn pásítà bá ń gbà ẹ bá mú tèmi náà ní àdébà wọ́n ti wọ́n dùn wọ́n dùn gbogbogbòrò abẹ́kẹ́ kà tán dànù àmọ́ wọ́n lè mọ gbogbogbòrò ní mọ́tò torí pé àmọ́ pé òun ni atukọ̀ wa ibi ó bá dájú ọkọ̀ sí ilẹ̀ lọ́kọ̀ ńlọ ipò tí bá lè lé wà mí ẹ wà rí bá lè lé mi yóò wá tútù yóò tútù bí mú ajá

ọlọ́run ó bí yín lórí àwọn tí ń bẹ lábẹ́ yín àwọn tẹ ẹgbàtọ́ àwọn ọmọ yín àtọmọ ọlọ́mọ tó ń bẹ lábẹ́ yín ọlọ́run ó bí yín o àtìyàwó yín ló bí yín o. wàlmar àtúrọ̀ ìyàtún fi bẹ́yì tí zá ojì ha ọmọ sùn wúlà tún ọ̀rọ̀ ìyẹ̀ ti hà. bẹ́ẹ̀ làwọn ìyàwó ẹ̀yin ìyàwó ọlọ́run ó bí ẹlọ́run ó ẹ̀yin náà lórí ẹ̀tọ́ ọkọ tọkọ fi sọ yín dúkìá ọkọ tọkọ fi sọ yín òun lára yín àtàwọn ọmọ yín ọlọ́run obìnrin àtàwọn ọkọ yín torí yà ó gbọ́dọ̀ tún mójútó kọ ẹ̀tọ́ ọkọ kò gbọ́dọ̀ fi dùn ún tó yẹ pé yóò bá níyàwó yẹn máa ń lajú lẹ̀ ní a máa ń wẹ́n tó lẹ́sìn bàbá lọ́kọ a máa ń lajú lẹ̀ ní a máa ń wẹ́n tó lẹ́sìn ẹ̀sìn ní kókó kì í ṣowó kì í ṣẹwà kì í ṣe ipò tá a ní láwùjọ gbogbo àwọn eléyà máa lọ àmọ́ ẹ̀sìn kò níbi tó lọ. nígbà tó ti gbé o ti sì gbé láti lẹ̀ ẹ́ ẹ lọ pàdé ẹ lọ ẹ lọ pàdé pàṣúmà lóyún gbò hmm. ibẹ̀ ló ti rí òun náà wá pàdé pàṣúmà ni ìwọ lọ pàdé pàṣúmà náà wá pàdé pàṣúmà pàṣúmà wá so yín pọ̀ ẹ bẹ́ẹ̀ nínú gbó àtẹ̀yìnwáṣẹ̀ ìbọ̀ ọ̀rọ̀ mọ́rọ̀ wọn ni àfa ìdákùn ìjọ kí ni mo lè ṣe ìyàwó rẹ̀ nílé ìyàwó yìí òkè ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ń gbọ́rọ̀ sí mi lẹ́nu kódà àwọn ọmọ ọgbọ́n kò mójútó wọn à ẹ́n mo lẹ́jọ́ pàdé ara yín òní lè sọ̀rọ̀ ǹjẹ́ máa ń pè ní òkùn ní kùn ó ní mọ́mọ́ náà nù tìrìbù tó bá ṣe ẹ̀bà tó náà fẹ́ kọrin ní pé eh, ìgbò bẹ́ẹ̀ ni mo lọ so òun náà wá òun náà wá òun náà wá gbọ́ orin àwa pàdé síbi láti fẹ́ra wa máa bú nìyà aláfáàfẹ́dẹ́ fọwọ́ fáàfẹ́dẹ́ wàlẹ́ yóò sì mẹ́rọ ìlà fáàfẹ́dà gbogbo tá a bá mọ lórí ìbàjẹ́ ìbàjẹ́ ní ọ̀nà bí o kò sí tí ó ti gbẹ̀ jáde ìbàjẹ́ ni àánú ọlọ́run ló kù wàhálà ìbòjì gẹ́lẹ́ náà nìyẹn kámá bàá mọ kábàámọ̀ ọjọ́ ọ̀la òdíjà lá Muhammad sọ̀rọ̀ àfẹ́ ní kẹ́yìn ó bá fẹ́ yàwó sẹ́ fàvar bí dáàtì dì obìnrin tó lẹ́sìn tó ní ọmọlúwàbí òní ẹ̀fẹ́ ìdájá àkùn mọ̀njá àkùn ìdájá àkùn mọ̀tàbọ́nà òdínà òwò fúlùkọ́ sábà wìjò ó ní bọ́ wọn yín bá sọ fún yín pé ah òun rí ẹni tó níwà tó lẹ́sìn ọmọlúwàbí láà tó wò wọn àti fẹ́ tẹ́yìn náà sì rí pé tó ń sọ yìí ó ń bẹ lára ẹni yẹn fàfẹ́wíjú ànábìyẹ ni ẹ fi ọmọ yín fún ìlànàjàfọwàlú tẹ́ ẹ bá máa wo ìwà àtijọ́mọlúwàbí àtẹ̀sìn lára ẹni tẹ́ ẹ fọmọ fún tẹ́ ẹ kàn fọmọ fún àwọn ènìyàn tó wù yín tó ti apá àwọn kan yóò sí mbẹ̀ àbí ẹjẹ wa ó sùsù ẹni tó máa wá mú wá tó lẹ́sìn tó níwà ẹ wá fọmọ fún un nígbà tí ò lówó nígbà tí ó kàwé nígbà tí ò nípò nílùú anábìyẹn ló mọ̀ dájú ṣẹ́kùn fìtìmọ́kùn fìlà àròbí wọ́fọ́sọ́dún àríbí ìbàjẹ́ yóò pọ̀ lórílẹ̀ aburú yóò gbalẹ̀ gbogbo ṣáàtì mọ̀wárí ṣáàtì mọ̀wárí jẹ̀mọ́ ṣáàtì mọ̀ rí torí ẹ̀rọ tó wọ́n wá o bí yẹn bá ṣe tó bẹ́ẹ̀ ló ṣe bá bá a bá ṣe ṣe bẹ́ẹ̀ la ṣe jẹ bá bá ṣe rú bẹ́ẹ̀ la sọ ó fi dọwọ́ wa ẹni dábàá fẹ́ níyàwó yàmá kárí òpè ó níwà ó lẹ́sìn ẹni dábàá nílọ́kọ ó níwà ó ní ẹ̀sìn ó níjọmọlú àbẹ́là sọ àwọn ìyàwó ilé ọlọ́run ó béèrè lọ́wọ́ àwọn náà bóun náà ṣe dẹ bóun náà ṣe dáa àwọn tí ń bẹ lábẹ́ wọn bóun ni wọ́n ṣe dá bóun ṣe dájẹ́ ọlọ́run ó béèrè lọ́wọ́ wọn والخادم راع في مال سيده ومسؤول عن رعيته الله أكبر رجل يريد ọmọ ọ̀dọ̀ ọmọ tí ń bá wa tajà tí ń bá wa ṣe ṣọ́ọ̀bù ẹ ò ní rọ́ọ̀ì ìmáàlì sẹ́gìdì adánadẹ̀ lòun náà níbi pọ́pátì ọ̀gá rẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ fún wọ́n mọ̀ sùúrù lónà rọ̀ ẹ̀yẹ̀ tìyẹ̀ ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe ṣàmójútó dúkìá ọ̀gá rẹ̀ abẹ́rẹ́ ìjọba ọ̀hún ẹ̀dákun bí ọba lọ́mọ ọ̀dọ̀ tí ẹ̀kọ́ yìí tó yé irú ẹni bẹ́ẹ̀ ni máa ń ní fọkànbalẹ̀ la máa ń ní fọkànbalẹ̀ sí ní máa ń jẹ́ olódodo ẹlẹ́sẹ̀ olódodo ẹ̀dá irun náà bẹ́ẹ̀ ah afárá hàn ah! má ti sọ fún mi pé ẹ̀ ń lọ mẹ́ẹ̀mẹ́ ti mí sínú ìbànújẹ́ ẹ má lọ àfáà ẹjọ́ ẹjọ́ ẹ má lọ ah Ah, ẹ má bínú màmí ti darúgbó ni mo fẹ́ lọ kó bá wọn nílùú òkè ni ah, ẹ lè jọ ẹ lè rí irú yín mọ́ tí wọn náà dàbí irú àfa ìwọ gangan ọ̀gá tí ó dàbí irú àfa àfa àpòfin ọlọ́wọ́n ọba níbi ìbálò rẹ ni tí wọ́n dà bẹ́ẹ̀ a máa ń fẹ́ káwọn yẹn ti déédéé wọ́n sòdodo wọ́n sòótọ́ wọ́n lámọ́ náà pẹ̀lú wa ni àmọ́ àwọn ìfẹ́ ṣe é déédé káṣò dodo káṣò tọ́ kálámọ́ náà pẹ̀lú àwọn èèyàn àyẹ̀wẹ̀ lórí ẹ̀ nígbà míì ọmọ ọ̀dọ̀ mi yóò fẹ́ kúrò báyìí ah àwọn tí wọ́n gbà tọ́ àwọn tó ń ṣiṣẹ́ fún wọn ó sì máa sunkún ẹ̀rọ ìbéèrè yẹn kú fún wọn àìmọ irú ẹ̀ kò sí tó fa ọ àdìsá náà bí yìí nílò pẹ̀lú káàdì mọ̀rọ́ ayé fi máa lè sẹ́yìn bèèrè ọwọ́ mọ̀sùn rẹ̀ lọ́rọ̀ ìyẹ̀sẹ̀ yìí ó mọ̀ pọ́nlọ́wọ́ ń béèrè lọ́wọ́ òun ní gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó ń bá gbé lórí dúkìá ọ̀dà rẹ̀ a ti rí ọmọ ọ̀dọ̀ ọmọ tá a gbà síṣẹ́ tí ń bá wa tajà tó sọ ọ̀gá di ẹdun arinlẹ̀ ó bàgbé sí ayé ẹ̀jẹ̀ yányá ó jẹ gbárùn àìmọye irú ẹ̀ kí ó gbèjà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìyá wa kan ìyá dáadáa ni wọ́n wọ́n ti dàgbà wọ́n ti above eighty five ìyá sunna ni wọ́n wọ́n pè wá ń jọ kan pé ah stars ọlọ́run tó bí o onímọ̀ ọmọ bẹ́ẹ̀ ni ọlọ́run tóbi ó tóbi gbogbo àti lóòótọ́ tóbi lọ. wọ́n ní torí ẹ̀dá sẹ́rí bíyàn bá jẹ́ ni dáadáa tẹ́ni tí bóyá ìyàwó la ní tó sì wà pamọ́ tó wá dá láìdá dáadáa ló fi yàn aláìdá ni àbọ̀mọlábí tá a gbìyànjú gbìyànjú lámìlaka lórí ẹ̀ tí èso dá àbí agbẹ̀ nìkan gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ wa ní dáadáa làwa fi ń bá a lò àìdá ló fi ń bá wa lò mọ́ bànújẹ́ ọlọ́run mọ bí ó ṣe sẹ́ lẹ́sàn ọlọ́run mọ bí ó ṣe sẹ́ ní ẹ̀sán wọ́n ní jọ́yìn àwọn máa ń tajà lẹ́kọ̀ọ́ àwọn á rí i pé àwọn pupa tó máa ń tọrọ owó òun tó ṣe nàìjíríà yẹn àwọn sọ ara bù yẹn pupa òun máa yìí àti ọmọ kékeré ọmọ yìí ọmọ wọn tọrọ owó ṣọ́ọ̀bù àwọn àwọn sì fún ọdún táwọn bá ní wọn á ní jọ ìròjú pọ̀ gan bàbá yẹn wá kú sí títì ọmọ yẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ló ti pẹ́ eighty wọn rò pé hmm, bàbá yìí tó kú àwọn ọmọ ọgbà yẹn náà mọ láàrin ọjà ẹnì kankan wáyà tó mọ àwọn agbọmọ àwọn lọ kọ̀ǹpìlẹ̀tì ìjọba àwọn agbọmọ tó ọmọkùnrin ni àwọn àgbàdo láti pín ní fún tó fi kápá márùsùn tàbí àwọn ọ̀nà ta secondary school adé àgbàdo ó wá ta secondary school tán àwọn dẹ̀ nìyí pé gbogbo school táwọn náà táwọn bá lọ náà làwọn fi sí wọ́n múra àti wọ yunifásitì wọ́n ní láàgì ní fẹ́wọ̀ bọ́mọ tá à ń sọ yìí màmá wa jáde lọ́kàn ọmọ ẹ̀ ṣe bọ yàrá màmá nù gbogbo góòlù tíyà ní pátápátá gbogbo ẹ̀ ló kú lọ ó bá kó gbogbo ẹ̀ lọ ní ibi gbogbo ẹ̀ àwọn kan délé báyìí àwọn wọlé báyìí ah ó lè wọlé àwọn ni ó lè kọ́ ọ̀rẹ́ ní kíní ní àwọn ọmọ tó ó sì máa ń wọ yàrá máa ń tẹ̀mọ̀ ọmọ tí yẹn gbà tí yẹn ti gbà pé ìyẹn á balọ̀ gẹ́gẹ́ bí ọmọ èèyàn ìyẹn túra lẹ̀ ó kó gbogbo dúkìá lọ́nà gold èkó lọ́nà eighties ọmọ pé eighties kò sí <laughs> ẹni tá a bá ti rí àárín náà nù ó dálì kìá mọ̀ tó dé sí so náró kínní láti rí padà ó yẹ lọ́nà. wọ́n ní ní probably four years ago nisin o tó bẹ́ẹ̀ yes bí ọdún mẹ́rin nísìnyí tàbí ọdún mẹ́ta ọmọ tí màmá bí tó jẹ́ àkọ́bí tó yẹ pé òun àti ọmọ yìí ọmọ tá à ń sọ yìí tó gbé góòlù lọ wọ́n jọ sọ kékeré lọ́dọ̀ màmá mi àmọ́ ló tọ́ ogun wọn òun tí wá ó pẹ́ lamẹ́ríkà wọ́n wá sí nàìjíríà wọ́n wá sí Saudi Arabia medical doctor ni wọ́n wà ní gúrúùpù kan gúrúùpù tó wà yẹn nìyí àti ọmọ tó gbé góòlù ọmọ lọ ó wà nínú gúrúùpù yẹn WhatsApp gúrúùpù ara àǹfààní social media ni. <laughs>

mọ ọ̀dọ́ mọ́mí mi ló bí láti lè ah èmi náà ní lágbájá o èmi náà ní lágbájá ìwọ mẹ́sẹ̀gì ni o wá sọ di kọ́ọ̀lù wọ́n yẹ pẹ̀lú àwọn ọmọ mi ọ̀gbọ́n ah Allahu akbar láti lọ́dún mélòó láti eighties à ń sọ two thousand and twenty àwọn hundred twenty six missing bí twenty twenty three twenty twenty twenty twenty two màmá ń kọ́ ní màmá wà bàbá ń kọ́ bàbá ti kú bàbá ń tọ́ ọmọ náà wà dáadáa àmọ́ wọ́n ti dàgbà ó ah! lóun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ wá wọn tán Dubai lòun wà ó ti wà ní Dubai ó wá sọ gbà tí ó wá ń na àríkì fún ọmọ nígbà tó ń gbé góòlù yẹn òun lọ tà á bó ń nìyẹn ó ní gbogbo tó ń gbé gbogbo kọ́ńtì tó ń wọ òun jẹ ìyàkúnyà nìyẹn. òun lọ amẹ́ríkà ìyá jẹ òun òun lọ bí òun tún lọ sáwọ́dí òun jẹ ìyàkúnyà ní títí gbogbo tóun di lọ́dọ̀ màmá ìgbà tó ń na tán tóun jẹ ìyà tán tí yà bó ṣe ń naná ló ń jẹ ìyá o ọlọ́run ẹ̀ṣẹ̀ gbàdúrà òun náà wà ní very big complex ní òun náà ti lówó gan ah, òun gbọ́dọ̀ ẹ́ ló bá wá ló bá tó palẹ̀ ló ń dilẹ̀ ló sunkún máàmì yẹn dáríji ni máàmì wọn ni ẹ wọn bá dáríji ẹ̀rẹ́ làwọn fẹ́ di àwọn ti darúgbò ẹ ohun tó gbọ́dọ̀ ló ń yẹn dàrí ẹ̀hẹ́ ló bá ṣàlàyé gbẹ jẹjẹ ní kò sí pọ́blẹ́mù ọlọ́run màmá ọdún yìí ẹ máa lọ múra péye òun náà ràn sí múra èyí tọ́jọ́ gbé tọ́jọ́ mọ́ màmá tó débè ní ìyàwó ẹ̀ òun náà lọ sí múra òun náà lọ múra ìwò òkúbi ẹgbẹ́ ẹbí mẹ́rin sí márùn lórí wọn lọ sí múra nù màtá gbé Dubai náà gbà lọ Emirates náà gbà lọ màtá wọn padà bọ̀ lórí Emirates tó ní ẹ̀yìn yóò pẹ̀ mọ́ lọ́lé màámi náà lọ́dọ̀ mi ọ̀sẹ̀ méjì <laughs> lẹ́yìn ẹ̀rọ ìgbàmádélé ó tún fún wọn ní mọ́tò tuntun ni ṣeré nígbà míì àwọn kan míì mọ̀ ṣẹlẹ̀ ká lè kẹ́kọ̀ọ́ ni ìyẹ̀wò kéèyàn lè gbọ́ tán agbára ọlọ́run kò dínkù bẹ́ẹ̀ ni agbára ọlọ́run lágbára ọlọ́run kò sẹ́ni tó lè rò á lè wọ́n ẹ gbọ́ kò ní limit ibi ọlọ́run máa ń gbà dára ọlọ́run nìkan ló mọ̀ tèèyàn ní wípé ti ṣe ntọ́lọ́run bá fẹ́ kó ṣe tó bá ṣe ntọ́lọ́run bá fẹ́ kó ṣe tó pọ̀ fún ọlọ́run mọ́ bọ́lọ́run ó ṣe fi àlámọ̀ rí rẹ dára wàláhì ọlọ́run nìkan lónìí ó sì yẹ ọlọ́run lóṣù tó gbogbo torí ẹ ìwà rẹ ìwà dáadáa jẹ̀mọ́ ó lẹ́sàn ìwà bí ìwà ìta òun náà lérè ti tiẹ̀ so àìmọye ọmọ ọ̀dọ̀ tó dá sí pé ó ṣe ah, ìbí yẹn kan lànà Musa aleyhi salatu wa salam Abi, nígbà tó Musa tó dé di odò ṣe pé ah, àwọn èèyàn ọkùnrin ló ń tò pọnmi níbi kànga yìí àwọn obìnrin méjì yìí àwọn obìnrin wa lọ dájú wẹ ẹ̀yìn ọkùnrin bá pọnmi tán àfẹ máa ṣe wọlú pọlù pé hmm, obìnrin máa ló sì jù ah, àwọn obìnrin lè yí lẹkọọ àwọn ọkùnrin yìí ní fún aláyè fún ọpọnù ànábì Musa ṣẹlẹ̀ wá bá wọn ó àtìtì wọn ó àtìtì wọn lórí ẹ̀ láì mọ̀ pé ọmọ èèyàn dáadáa ni àwọn kan máa ń ní ànábì ṣùháìbù eléyìí wọn nílẹ̀ ànábì ṣùháìbù kọ̀ tọ̀ nígbà ọmọ wa délé àwọn kan bàbá wọn pé ah bàbá wa ẹnìkan ọlọ́run ló ń sábà àdúrà tó lómi pa ò èèyàn dáadáa ni torí àgbọ̀ pé ẹlẹ́ni ìdẹ́ni tó bàbá yín mójú tó kọ yín <laughs> ẹ̀yìn ẹ̀ máa ń gbàyàn nígbà míì tí ó kílẹ̀ tó mọ yóò dùn gbogbo tí bẹ́ẹ̀ lóko yóò dùn tó gbogbo ẹ lọ ẹ̀yin jẹ́ wàá gbà alùpùpù yìí lànà ẹni tó lágbára ká lè mójútó kó tó sì lámàá náà ni àmọ́ amọ́kùnrin kan oṣù pápá yẹn dùn lọ́mọ́sà alẹ́ sọlá sọlá sọlá torí ẹ gbogbo ọmọ ọ̀dọ̀ kan ní máa ń ní ìkápá lórí nǹkan tí wọ́n gbà á fún èmi ò ní yóò parọ́ fóun ní tọ èyí bá wà ní nígbà míì náà tó lè mójútó ó ku àmọ́ náà àmọ́ náà ọ̀tọ̀ ni kéèyàn tọjà síta ọ̀tọ̀ ni kéèyàn tọjà wọlé òwí yùnú kú wà nìyẹn ó wá pé òkè yìí tá a tà ṣé iye tá a tà náà láti pa tà á ṣé iye tí a tà á sọ pé a tà á àmọ́ náà nìyẹn púpọ̀ ọmọdọ̀kọ́ ni máa ń ní àmọ́ ìsìláàmù fẹ́ kí gbogbo ọmọdọ̀kọ́ ni yẹn ni tí anabi sallallahu alaihi wasallam ó ní fakúlùkùn rọ̀ ẹ̀yìn wa mas'ulun an ra'iyatihi gbogbo oníkàlùkù yín pátá òun náà ni àdànà jẹ ọlọ́run sì gbèrè lọ́wọ́ oníkàlùkù pé bá ṣe bẹ ẹran jẹ sí torí ẹ kóníkàlùkù kó mójútó ntọ́lọ́run bá làbọ̀ lọ́nà o kò sí tó kàn ẹ́ pẹ̀lú pírẹsidẹ́ǹtì àbí gọ́vùnà àbí àbí àbí torí pé ta wọ́n ní yorùbá ń bẹ lára ajá kẹran ń bẹ lára ẹran tọmọláma yín náà ń bẹ lára rẹ ìbẹ náà ń bẹ lára rẹ àmọ́ ọbẹ lọ fáwọn ìjọba wa ni kọ́nà kó fọ wọn mọ́ ṣe kọ́nà kó fi àánú aráàlú kó fi sí wọn lórí ọkàn dáàmú ọbẹ lọ́wọ́n bá nìyẹn. a sì mọ pé ìwọ títí wa lé wọn lórí ẹ̀tọ́ títí ẹ̀tọ́ wọn a mọ̀ fún wọn lẹ́yìn náà a mọ̀ abẹ ọlọ́run láàárín ara wa náà bóòlù àárín náà ó ṣe gún régé bóòlù àárín náà ó ṣe mú tẹ̀tọ̀ wa. وقال وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال قال صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين أنا لا يفهم إلا شيء àwọn ọmọ yín náà bá ti pọ́dún méje ẹ̀pà wọn láti ẹ̀sìn wọn kírun wọn làwọn àfáàfin sọ yìí pé ọdún méje the signing period period of discernment discerning ni pé ọmọ lè ti yàtọ̀ láàrin ọ̀tún tó sì eight seven òun ni eight grouping níbẹ̀ nínú Islam ká gúrúùpù ọjọ́ orí àwọn èèyàn láti pinnu sí a ní zero to two ẹ̀kọ́ tá a mọ̀ fún zero to two òun kọ́ la mọ̀ fún two to seven nǹkan là mọ fún mean two to six nǹkan là mọ fún èyí tá a expect lọ́dọ̀ two to six kọ́ là mọ expect lọ́dọ̀ zero to two lẹ́yìn náà a ní seven seven to ten seven to ten wà gbogbo period yìí ló lórí ló ní sí kòránì pé lẹ́yìn seven to ten a tún ní ten to eh, fifteen a tún ní lẹ́yìn ten to fifteen lẹ́hìn eh, eh, atún ní fifteen or fifteen to bíi twenty twenty two then twenty two lọ sí thirty nine thirty nine lọ forty eight àbí forty nine lọ bẹ́ẹ̀ fifty lọ sixty nine ṣẹ̀rí seventy lọ sókè seventy lọ sókè lọ bí ọlọ́run bá ní kí ẹ̀ mọ́ dàgbà lọ ó ṣe wà nínú ẹ̀sìn Islam nìyẹn ṣe ìkọ̀ọ̀kan ló ní ojúṣe ti tiẹ̀ ló sì ní tí wọ́n fi bá àsìkò kọ̀ọ̀kan láti bá lọ nínú òfin ọlọ́run ṣùgbọ́n wọ́n bá ti pọ́dún méje a máa ń pa á láṣẹ kó kéwìn ni ọmọ táwọn àní ó tún lọ́dún méje jẹ̀mọ́ àwọn náà ti mọ ọkọ lẹ́kọ̀ọ́ láti pín torí bí yóò bá kírun nínú tó gbọdọ̀ mọ́mọ́ òun náà ní tawhid òun náà ní iman ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì òun ní ìmara ìmara torí ẹ̀ lọ́dọ̀ àwọn alùsùnà àgbọ̀nù wáàjì bíi alàlùmọ̀ kálá máa dẹ̀ tàkùlá bẹ́ẹ̀ ìdí ẹ̀ mọ́kọ́kọ́ mọ̀ tó bá ti bàlágà òun náà ní kíni kò mọ̀ lọ́wọ́ ṣé ìgbà náà àti mọ̀ lọ́wọ́ ni hmm, kó tó bàlágà ló ti mọ̀ lọ́wọ́ so the fourth training tí ọmọ máa ń ní òun náà ní ma'rifatullah anabi sallallahu alayhi wa sallam sọ fún abdullahi bin abbas radiyallahu ta'ala anhu anabi ni ya gulam nígbà ní ó kéré ó kéré wọn ní kò sí ìdúgbò ọmọ dúdú bá mùsùlùmí pàrọ̀ níbi wàá gbọ́ wọlé báyìí lébi kan ya gulam ọmọdékùnrin ẹni wàá lébi kẹkẹlẹ náà mo fẹ́ kọ́ ẹ láwọn ìkọkùnrin ìgbà sàálì káfà sí alẹ́ náà tó o bá ń tọrọ ọlọ́run nìkan ló tọrọ lọ́dọ̀ rẹ̀ òun ló lè ṣe gbogbo nǹkan ọ̀yọ̀ sàádà sàkáyé níbi lá gbogbo àdìsìn àánà ti nà sọ àdìsìn ní ẹ̀kọ́ ní wípé nǹkan tí yẹn máa kọ́kọ́ mọ̀ òun náà ni máa rọ́pàá sí là tawhid òun sì ní nǹkan àkọ́kọ́ tó jọ́ ọ̀ràn yẹn lé lórí nígbà bá bàlágà kì í ṣe irun irun ó tẹ̀lé ni torí orí láàkínú lórí torí ẹ̀ ó ti pọ́dún méje láti pa láṣẹ kó kínú àwa làwọn pa láṣẹ tó ti gbé kèrè dọ ọ̀ràn yàn lórí ti di ọ̀ràn yàn fáwọn akápá láṣẹ àmọ́ kò sì di ọ̀ràn yàn lórí òun kó kí ẹ̀bẹ́ ní yàn ni fáwọn akápá láṣẹ àmọ́ kì í ṣọ̀ràn yàn fóun kó kí bí òkì náà kò dẹ́ṣẹ̀ àmọ́ báwo pa àwọn bá pọ́dún mẹ́wàá tí wọn ò kí wọ́n ní a máa já wọn lọ́rẹ́ ká máa nà wọ́n nínú nínú náà tí ò ní gbẹ̀jẹ̀ lára wọn wàfàdùrùkù bẹ́ẹ̀nà ìfẹ̀lìmọ̀ báwájì káfí rí pé ọdún mẹ́wàá ni àwọn tó bá jọkùnrin nínú wọn wọ́n ń dá sùn obìnrin nínú wọn wọ́n ń dá sùn wọ́n lè sùn sínú yàrá kan náà àmọ́ wọn gbọ́dọ̀ mọ sùn sórí ibùsùn kan náà kúrò léwu بن معبد الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم يعلموا الصبي الصلاة لسبع سنين واللي روى معه ẹ̀kọ́ علموا ẹ̀kọ́ wọn ní inú lọ́dún وضربوه عليها اثنا عشر عشر سنين ẹ̀nà wọn lọ́dún méje tó túmọ̀ sí pé àwọn òbí àní olùdíṣe tó pọ̀ nígbà kìláàmù máa ń pa wọ́n láṣẹ ká pọmọ láṣẹ kó kírun lọ́dún méje ká sì ná lọ́dún mẹ́wàá ẹ dákun bó láti wá ṣe pẹ̀lú bọ̀dá bọ̀dá fọ́tì àti bàbá sixty àti màmá fifty five fún ọ̀kẹ́nu. Hmm? àìkíni wọn sì nìyí ààyè yẹn nìyí ó wá lọ́wọ́ àwọn àpá púpọ̀ púpọ̀ lọ́wọ́ àpá. èdè tí wọ́n fọ́ ní ilé ẹlẹ́mìí nìyí èyí tí wọ́n wá fowó àdúrà lẹ́ẹ̀kí afẹ́ ìdákùn ẹgbà àǹbẹ̀ lọ́run kọ́ lóun kó fi rọrùn mí lọ́rùn ní ìmọ̀ kí nù ọmọ forty forty years ẹgbàá fún ẹgbàá ten thousand yìí àwọn ènìyàn tán ẹ̀rọ wa yóò sì gbà yóò sì kọ́ àpò tán. Eh, bọ̀dá wa yìí arábà àwọn abẹ́lẹ́ ọ̀tọ́nà fún mi ọ̀run tó wọlé ẹ̀mọ́ ń gbà ẹ̀ ní gbowó ọwọ́ ẹ̀ à lọ́wọ́ ìgbowó ọwọ́ ẹ̀ ti inú yín dùn nù inú yín dùn ẹ̀ ló yẹ kí èèyàn bá rú pẹ̀lú ìbínú ìbínú débi pé tó bá yẹ pé lóòótọ́ ló bá sírọ́ọ̀sì kó fẹ́ kí irun kó mọ̀ ọ́ lára ẹ sọ fún un tó fẹ́ kí rí fọlọ́nkó bẹ̀rẹ̀ lọ́nà àbí ó fẹ́ ó wẹ̀ bẹ́ẹ̀ ẹ bá sún tẹ́lẹ̀ ìzọ́n wọ́n yá dọ̀bálẹ̀ lọ́rọ̀ ọmọdún méje náà ní apá aláṣẹ kò kì í jù bá kí lọ́dún mẹ́wàá ìsìláàmù ní àná tọ̀ ìwọ́n tó wájú wá pé fọ́ọ̀sì àti fáìfù ṣé wọ́n ló máa fọ́ àwọn lówó sábẹ́ ẹ̀bẹ̀ lọ́hùn á ní ìdí owó rẹ̀ dèédé ẹgbà tírù rẹ̀ máa ń jẹ tó bá fẹ́ lò tó kó fẹ́ kírun tó ń mẹ́ lára o ó ṣàdéhùn àfa ìgbàkigbà tí ìgbà ti kéwì nínú abayín kẹ mọ nà ní wọn sì mọ ọmọ ògbódò ju mẹ́wàá lọ mẹ́wàá náà rí ọmọ mẹ́wàá òkà ṣùgbà mẹ́wàá ìṣúlì mẹ́wàá ẹ ìwé wákàtí mara àrùn kíkẹ náà ẹgbà wákàtí mara àrùn náà ló máa jẹ ten times five fifteen ti tiẹ̀ ìrún mẹ́la yóò mẹ́lẹ́ àtọ́fà sílẹ̀ àmọ́ wà ń fowó lẹ̀ àfa náà wà ń gbowó lọ́wọ́ rẹ̀ èrò ń parọ́ fúlọ́ sábọ́n gbogbo àyọ̀lẹ́dìmọ́ gbogbo bákan náà jọ́ nílẹ̀ méjèèjì ibi táwọn àfọ́ òfi àtúnṣe àwọn èèyàn láwùjọ ni wọ́n lọ bí ìpomọ́ wọn ní tọ́ ọmọ wa yìí ọmọ ẹlẹ́sìn ni ọ́ ah bàbá àbọ̀ ìwọ́lọ́mọ ẹ máa ń kírun a máa họrí ìwọ̀n rí kó àpò àrò bẹ́ẹ̀ máa ń kọ́ tọ́ ẹ máa kírun ẹ máa tún lédè o àbá ẹ̀yẹ ẹ̀wọ́ àdúrà yẹn gbà bá ń tún dáadáa kọ́lọ̀ kó fìràn mi lọ́rùn kó fìràn wọn lọ́rùn gbọ́ ẹ ṣé èyí tí o lè fẹ́yàwó kó lè báyàwó ló pọ̀ tó fi bímọ ọlọ́run fi yẹn rẹ lọ́rùn àbí irun fi rẹ lọ́rùn o serious jẹ́ kán fún ẹ ní ẹgbà ẹ máa fún ẹ gbogbo tán fiṣẹ́ ní fọ̀rọ̀dí tó lé irú tiẹ̀ lè lé owó ẹ̀jẹ̀ ní òní jáde ọmọ kéékèèké ara ṣe fún wọn fẹ́rẹ́ fẹ́ jógi orí ẹ̀ kókó ọ̀rọ̀ náà ni wípé àwọn tá a jẹ́ baálé ní a ní ojúṣe tó pọ̀ tá a sì ní àwọn ọmọ wa orí ẹ̀ sí pé a gbọ́dọ̀ lajú lẹ̀ káwọn ọmọ wa máa ṣe wọ́n ran wọn hàn àìlajú ẹ̀ lẹ̀ káwọn ṣe rán mọ̀ràn wọn nítorí ká kọ́ wọn ká ṣe lọ́rùn yàn lé wọn lórí nípínlẹ̀ sí àmójútó kó lè bá rọ̀ wọn lọ́rùn nígbà tí wọ́n bá dàgbà abẹ́lẹ́ ọba dá subhanahu wa ta'ala ó àgbọ́yé kó ní kálukú wa kó lékún ìmánì wa òun ọlọ́run bá fún wa nínú ọmọ ọlọ́kùnrin lóbìnrin àbẹ́lọ́run ọlọ́run jáde èrè oníkálukú ìyàlá hàlọ́ wọn láti wọ́ta ilẹ̀ lùlá wasalama wàhálà tó yé bìnà muhammed wa ala alihi wa asuhabihi wasalama wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.